الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba allah tí ó sì ọ̀pọ̀lọpọ̀ fún wa ọba náà ni adáwọ̀pẹ́ fún gbogbo aná sì mọ̀ pé èyí tí ó jù nínú orí tí ọlọ́run ọba fún wa náà ni orí islam orí jí ọmọlẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan tí ó kú tí ọlọ́run tó fẹ́ dá abẹ́ orí yìí òun ni yóò wà awa abẹ́rẹ́ wọn bá rèé pẹ̀lú yìí àti àpọ́nlé ẹ̀ kó má jẹ́ kí oore náà bàjẹ́ orílẹ̀ iná ní a dáadáa tí èèyàn máa rí mú lórí ilẹ̀ rí lẹ́yìn lẹ́yìn àti àwọn ọba wa tí ti agbátẹrù ìjòkó tí àwọn ọ̀fà wa tí wọ́n ti mẹ́ńṣẹ̀ wọn fún wa rí lọ́ba tí ó ṣe wọ́n ní àgbà dáadáa ọ̀pọ̀lọpọ̀ sáyé dáa bí ó ti kéré kó ṣe tóbi tó rèé ní kí ọlọ́run wá sí kíni oṣogbo náà ní àgbà níbi sunna nabi sallallahu alayhi wa sallam torípa nfààní bẹ́ẹ̀ bí kí èèyàn sin lọ́n kó wá sin lọ́n pẹ́ ju kéèyàn sin lọ́n kẹ́mi rè wọ́n gùn lọ. bó ṣe wà ní sunan al-imam yadi dahudu rahmatullahi alayhi. lẹ́yìn náà la kí àwọn ìmáàmù wa sheikh abdulgani juma abdulbarakat lórí àwọn nfààní èyí wọ́n ti ṣe fún wa láti àárọ̀ àtàwọn ibi wọ́n ti ń ṣe náà kí ó tó di ọjọ́ òní kọ́lọ́n kó gba níjọsìn fún wọn kó sì gba níjọsìn lọ́wọ́ gbogbo wa náà ní àpapọ̀ bẹ́ẹ̀ la kí gbogbo àwọn mọ̀ṣáyé kó wa ní ìjókòó ọlọ́run ti yóò ṣe wọ́n ní aṣíwájú níbi dáadáa kó mọ́jà kí ọ rí àpadà sáìdá tí ó sọ wọ́n di èrò ẹ̀yìn níbi dáadáa ó sì mọ́jà alápadà sáìdá tí ó sọ ẹni tí ń gbá fúrọ́ǹtì níbi ti ọ̀dà gbogbo ọ̀nà tí máa ń gbé gbà náà nù fún yàn kọlọ́mù kí wọ́n sọ̀lá ìṣe kíni okó mú kálukú wọn dúró àti àwa náà. ẹgbẹ́ bí a ti mọ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ó ti lọ eléyìí náà ni ẹlẹ́kejì tó fi gbé àkọlé tí àwọn ṣéèkó wa tí wọ́n ti sàlàyé fún wa òun náà ni alẹ́ ìsìlẹ́yà mọ̀fùhùmùhà wà adìrọ̀rùhà ntí à ń pè ní alẹ́ ìsìlẹ́yà àwọn àgbọ̀yé bákan àwọn ìnira tí ó lè bá wá rí. awọ́lá ń fàmà ní fi azal marka sí dé alhamdulillah gẹ́gẹ́ bí kò sí pamọ́ fún gbogbo wa náà rí ní ayé tí a wà yìí láti lọ́mọ dalífi wọlá nọ̀kìlẹ̀ tó báyìí lálhàkì wàlbàdì àwọn ibi dúdú pé funfun káwọn èèyàn. وهذا ليس من باب كما تزكوا أنفسكم إنما هو من بعد فأما بنعمة ربك فحدث ọ̀rọ̀gbé ìwọ̀lẹ̀ máa bọ̀rọ̀ ayé máa kọ́ ọ̀hún àfọ̀mọ́kọ́ ìtí ọlọ́run bá ṣe fún kálukú ni kí kálukú ó dúpẹ́ àwa dúpẹ́ yìí ń bọ́lọ̀ torí wípé bí wọn bá gbé kúránì ẹ láti bí ọlọ́run bá ti bẹ̀rẹ̀ lórí fatia ẹ tọ́ bá ń tọ́ lọ bẹ́ẹ̀ bá ń tọ́ lọ rí tẹ́gìrì wọn náà yẹn hawal wọn náà yẹ sáni wọ́n kàtà ní kàtà gírí àtàní tọ́ bá ti rí ń tọ́lọ̀ ní amọ́sẹ̀ ọ̀rì nàmbà wán tọ́ba tó ń yí nǹkan mi tọ́lọ̀ ní a máa ṣe ọ̀rì nàmbà tù tọ́ba rí nàmbà tírì rè wọn náà ní kí ni o. Eh, wàlá tẹ́lifí sọ̀rọ̀ xaqa bilbaadil wàtàkùnmọ̀ xaqa wà á ń tó ń ta àlàmù. tọ́lọ̀ ní a máa ṣe nǹkan kan ní kuraani o nàmbà tírì rẹ̀ lọ́n fi ẹni ìṣe rẹ̀. ẹ bá máa da lórúkọ máa sápà ẹ máa fi dúdú pé funfun fún àwọn èèyàn kásìlówó ni ó dé àwọn nǹkan tí a ti gbéyàwó ní dáúrà yìí àti ìtí a ti máa ń ṣe tẹ́lẹ̀ náà rèé èyí ṣe yíṣu pé àwọn ilé ìlú ata nǹkan nìkan máa sọ pé ata ò sí nínú súnà bẹ́ẹ̀ ni ata yìí ṣe ìwà gidi ìṣe ìwà ọmọlúwàbí èèyàn rẹ̀ yẹn ṣe àdánwò fún wa àdìsín tàbí àdánwò tí yóò tún bẹ́ẹ̀dá débi pé wọ́n bá sọ òdodo bẹ́ẹ̀dá náà rèé bí ẹni sọ ata ní òmò àbí ọlọ́ni wà bẹ̀rẹ̀ ṣáàkì àǹzànàhù wà bẹ̀rẹ̀ ṣáàkì nàzàlà ìjọ kùránì ń bọ̀ lọ́dún ìlú ọlọ́mọ ọba òdodo ló bá dé jìbìrì ìbá gbé fún gbogbo bá nàbì ní òkìtì ẹ̀kọ́ òde wọn náà ló gbé bá nàbì alábì tó gbé bá wọn náà ń kọ́ òun náà gbé fún wa pẹ̀lú òdodo torí ẹ̀bí wọn bá ń báyàn gbòdodo ọ̀rọ̀ rí àgbàdàká ìdájọ́ bẹ́ẹ̀dà tí ó mọ̀ rí rí pé àgbà ni wọ́n ń ṣe kí ni ó ẹ́ òun náà ń dìsílẹ̀ ọlọ́mọ ìsàdánwò fún wa lẹ́nu bẹ́ẹ̀ bá sọ fún ìtọ́kẹ̀lá àkàtà tí mo láyé ṣàtú bìnnì yìí fún ẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bá sọ fún ẹgbẹ́ bẹ̀rù ọlọ́run ẹ̀sìn tó tọ́ lásìkò tí n tó tọ́ tọ́ sí ọlọ́run ìgbéraga ẹ́ yóò gbé wọn rè láti gbá ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ láti gbá dànù àìsàn burúkú ni ọlọ́run ọ̀rọ̀ lù wọn àwọn ọ̀rọ̀ tí àwọn àbájọ sọ fún wa bí ìfí àwọn ẹni tó yìí kì í ṣe yíṣù pé ẹnu wọn mọ́ gbọ̀rọ̀ nígbà tí èèyàn bá lòdùn lẹ́nu lẹ́nu rẹ̀ fún gbọ́rọ̀ ẹ̀rọ àwọn ọdẹ òpùrọ̀ ló da jẹ́nu rẹ̀ gbọ́rọ̀ orí bá kan méjì náà ní bá ti ń sọ látẹ̀kọ́ lẹ́nu yẹn bá gbọ́rọ̀ ní ma ayé ń jẹ́kọ̀ bí haqqi wà ń ma ayé kàtà wà bí bí bàtẹ̀ ẹni tó bá gbọ́dọ̀ ní lẹ́nu yẹn ń àbí tó máa sọ̀rọ̀ wàṣáàkì tó wà ẹni sì ró dodo nílẹ̀ tí ò sọ rí èsì ló ti gba ráǹkì gbogbo ráǹkì déyàn gbà pátá ni ó ti gba excellence kò sí àtọ̀ láàrin ẹni ró dodo nílẹ̀ tí ò sọ àtẹni tó rí ìgbàgbọ́ nílẹ̀ tí sọ ọmọ yàtọ̀ mẹ́rin ní èjì yẹn ló bí gbogbo irúfẹ́ àwọn ọ̀rọ̀ bá wọn wọ̀nyí rè bákan náà kìí sì ṣe iṣu pé azaba ìdánù hàn wàá di ìtọ́bi wọn fún mọ́bìnrin náà lọ́rin wọ́n bá máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ nípa àwọn èèyàn ìyẹn ni àwọn ṣéèkù àwọn ti sọ fún wa lábẹ́ ìbámu nípa àwọn èèyàn kan náà ni àwọn èèyàn kan náà ọmọ ní lọ́bì láyé àtàkà lọ́mọdé àkàrí talẹ̀ rí láyé tí ì sọ̀rọ̀ nípa àwọn èèyàn lọ́wọ́ àrífún náà condemnation condemnation condemnation condemnation. نقول هذا عز وجل سبحانه condemnation هذا من ديننا condemnation نيري على إسلامنا وما تسمونه بكريتيسيزم من ديننا الناس واني ينا واري ولا يكون أحد مسلما قبل أن يكون مؤمنا حتى يمارس ما تسمونه ب condemnation ẹnì kan ò lè jẹ́ mùsùlùmí láyé débi láì bá practice tí wọ́n pè ní condemnation àwọn ọmọ tó sàmúlò náà wípé criticism faith wa ni. ń bọ̀ wípé ní ọ̀nà kan náà ló wọnú Islam ọ̀nà tí yàrá ìgbàjáde ó pọ̀ jantirẹrẹ ọlọ́run kan ló mọ̀. ṣùgbọ́n náà kan ṣe náà ló wọnú Islam. ọ̀nà kan tó wà gbà wọlé nìró innama huwa báàbù condemnation báàbù condemnation ìsàkúlù lá ìlàhà illallah wa la takunu illallah qabla an takunu la ilaha ila tuqaddimu kondemnuka oko kondemu gbogbo gbogbo tan se laye pata ko se wa se se to eni to leto si ki ama ojo fun mi amma an tasuna ya an dayi an tasuna annaka takuna musliman aw mu'minan bidun ma za mu marasa bi kondemnisha addadan ko se se ukai ma tare jeu ó kílẹ̀ àbí òkílẹ̀ ṣùgbọ́n tí àwọn mọ̀ ni pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn rí ẹ sì gbọ́dọ̀ kọ̀ndẹ́mù rí àti pẹ̀lú mọ́jẹ̀mú méjì wà á ní ṣọ̀tọ́ ni muhimman jiddan mọ́jẹ̀mú méjèèjì wà very very important ṣọ̀jìnú huwa huwa huwa wà gbèsè huwa tábìlì ẹ̀kọ́ lẹ̀ lóru akọ́kọ́ ní ẹni kí ni ó alimuslas tẹ́lẹ́bẹ̀ condemn ẹgbẹ́ tí ṣe ṣíárì ti wà pẹ̀lú kí ni ó condemnation yìí ó yà bí òye aw turidu an tatakallama lil akharina wa fil akharin abọ́fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn jẹ́ ti sincerity wa àti tó jẹ́ torí tọlọ́m nìkan láàlẹ́ ní intikọ́ni wa tashafi náà dà pé ọ ti rẹ̀ irú èèyàn kan sínú wàá kàn máa sọ̀rọ̀ ń pa ẹ̀rí irú ìyẹn rèé ìyẹn bá ń tó dáa bọ̀ ń bẹ̀ láyé àti lọ́run wàṣọ́rọ̀ tó sáré ẹwẹ́rẹ́ ìrọ̀ mọ́jọ̀mú ẹlẹ́kẹ̀ẹ́jì ayẹ̀kùnà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilmi wẹ́gbàsíra tó ń pé nígbà ń sọ gan ojú wọn náà ọmọ nígbà ọmọ lọ ń sọ kí ṣe ń tí ọmọ lọ ń ṣe kí ni o ń lọ ń sọ nígbà ọ̀rá rí dájú ẹ̀ lọ ń lè sọ àwọn èèyàn kan rè kò rí torí ẹ̀kọ́ tí ó wà láyé rè láyé mọ́rìsù condemnation wà láyé mọ́rìsù mọ́dá yẹni criticism tí fa tí ọba ń rán ọmọ kan ní sẹ́ǹsì ẹ wà pé eléyìí ata ti máa ń ta ata bí ẹ ti fọ́ ni gbogbo àná làmọ̀ àwọn ẹ̀sà ló ń jẹ́ bẹ̀ ó sì gbajúmọ̀ tí ó bá fi tó da sí díẹ̀ díẹ̀ ní ọ́fíìsì ẹ̀sà náà ní ọ̀rọ̀ sí ẹ sì rí ìyá mi bíi pé ata tó máa ń tà ó ní èsì dáadáa tọba náà wọn máa ń tẹ́ra máa sọ pé tọ̀ máa gbẹ́bẹ̀ ya ń gbóòsì lọ́rùn ọ̀dọ̀ ya ti tó mobi lọ́rọ̀ bá ń ra kíní o ẹ sì ti kọ̀ndẹ́mù ẹ ti kọ̀ndẹ́mù ya ti tó ọ sì ṣe tàbí lù fún ilé kòkòtẹ́nìkan tí kì í máa ra sa condemnation àbí nǹkan tí ó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ ń sọ rí abẹ́láwọ̀ bọ́lá àgbẹ̀sọ̀wájà ó gba ìjọkó ilé ìjọsìn fún wa àtàwọn ilé tí a tún máa ṣe rè fara lè ìsbíyà gbólóhùn ìsbíyà rè ráyọ̀ nǹkan àwọn aṣẹ́kọ̀ọ́ àtẹ́mi tó dé wọ́n ti já lójú díẹ̀ fún wa rè náà kẹ́lìmọ́tún àrọ̀bíyà gbólóhùn èdè lárúbáwá ni ìṣe yorùbá ìṣe وهو مصدر صناعي مصدر صناعي بني الحزبية كالوطنية والعصبية والعلمية والوطنية والألجهية أتبقون تجبه بيلوري وهذه الكلمة أيها الإخوة بمن يو أتت من مادة حاهن يعني وزعي وباهن إن وتمو ولن أترى حاف àti zion àti a bá pa gbogbo ẹ̀kọ́ yóò máa jẹ́ kí ni o alẹ́fẹ́sbù alẹ́fẹ́sbù ibi ti mọ́ wọ́n hizbu fi lọ́gà ayọ̀lẹ̀ ẹ̀kọ́ wa nígbà tó ní hizbu nínú èdè lárúbáwá jama'atun nas agbárijọpọ̀ àwọn èèyàn ni ẹ̀rí wọ́n jámọ́ ahsadun ẹ̀yọ̀ kan ní hizbu tó bá pọ̀ tán yóò Then you marry Surah Al-Ahsabi, yani this is Quran al-Karim, Quran chapter 30, uh, Quran chapter 33, Surah Al-Ahsabi, Surah àwọn níjọ níjọ àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Wàhísbù rọ́jùlọ ashabuhu, bábá ní Yísíbù ẹnìkan ẹgbẹ́ ẹnìyẹn náà ń sọ àwọn alábàárin rẹ̀, wàjúndùhù alladhina ala ra'yihi. Àwọn tí wọ́n sọ̀rọ̀ á ń di ẹ̀ ṣe pé nǹkan kan náà níjọ ń bẹ ní orí wọn rèé. هكذا قال ابن منظور الافريقي في لسانه لسان العربي رحمه الله عليه وغفر الله له والحزب بالكسر ايها الاخوه طبعا الحزب nínú èdè lọ́gbọ́n bá ti ń bá wa sọ̀rọ̀ rí a máa túmọ̀ sí alìgbúrúdú wàtọ̀húfà wàtílà wàjàmọ́ àtúnmá a máa túmọ̀ sí alìgbúrúdú dáńpé ní alìgbúrúdú òun náà ni páàtì nǹkan ẹ̀rí àbígbà míì kó máa túmọ̀ sí apọ̀ ìfà àgbáríjọ nǹkan ṣé èèyàn ló jẹ́ ní àbí nǹkan míì kódà máa túmọ̀ sí asílà òní nǹkan àjà nǹkan àjágún fọ̀jọ̀mọ́ àtúnná àti máa súnmọ̀ sí àgbáríjọ pọ̀ àwọn èèyàn wàhákàdà kọ́ọ̀lá yẹni zerusabadi rahmatulahi alayhi sọ́híbu ìkọ̀mùsù mọ̀hìn kọ́lọ́n kó bá ní fọ́nùkẹ́. wọ́n ìgbà kún na tahazaba alkaun tábàgbà tó tahazaba yàní tajamahu yàní pé wọ́n kóra wọn jọ wọ́n hasabtu ahsabani ay jama'atuhum bani wọ́n hadiri yàní hasabtu ahsabani yàní pé wọ́n hatuhum mùsùlùmọ́ bí yẹyọ kan wọ́n kún mi tọ́ ìfọ̀tẹ́ gbogbo àgbáríjọpọ̀ àwọn èèyàn takunu àwáhùhùn wáhídà èròǹgbà àwọn ẹyọ kan náà ló bá jẹ́rìí. fàwọn hisbun hisbun ni wọ́n máa pè wọ́n níbi Lárúbáwá. وهكذا قال خليل بن حامد الفراهيدي شيخ من شيوخ الزباوي رح زباوي رحمة الله عليه إنه الوفية نبي لاربواري بدون يري الله من القرآن كما تفضل بذلك شيخنا أبو البركات رحمة الله حفظه الله gbólóhùn tí ọlọ́run ló lo alukur'an kẹrin mu ni náà làwọn ṣe kó wa sọ fún wa lẹ́ẹ̀kan ni bí a bá wo wọn dàbí ìgbà tó yẹ pé ẹ kàn sọ̀rọ̀ ní ẹ pọ́ìntì súra fún wa ẹ bí wọn bá lọ wọnú súra ti hood súra ti uhudin wà bá ní ayé akíní o ayé ẹlẹ́kẹ̀ pàdínlógún àti sixteen kí lọ́wọ́ bá sọ ń bẹ̀rẹ̀ ọlọ́run afaman kana bajinatun ala afaman kana ala bajinatin min rabbih táwọn afẹni tí ó wà lórí àrídájú lápọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ wọ̀yẹ̀tìlúhu ṣahidun minhu tó ń wa lori aridaju pé ẹni tó wà lórí àrídájú lápọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ rí tó sì rí àrídájú lórí tí wọ́n tọ̀kalẹ̀ fún àmọ́ fi wé ẹni tó ṣe pé àbí ká mọ́ lu ayé ní ẹja lu ayé ní ọlọ́run wọn lẹ́sìn náà àtẹ̀yìn náà humul kitaba ọlọ́run láwọn ta fún ní tíráàrù yàfọ̀rọ̀hù nàbí ma anzala Allahu ilayk ọlọ́run ni wọ́n máa ń dunú sí ń ta sọ̀kalẹ̀ ọlọ́ fún ọ̀rẹ́ ànábì wa minal ahsaba ma yunkiru ba'da ń bẹ nínú àwọn ahsabu tí wọ́n tẹ́kẹ́ni o tí wọ́n máa ń takò apá kan tá sọ̀kalẹ̀ fún ànábì rẹ̀ bákan náà báwọn sọ́wọ́ bílá hasabu náà lọ́wọ́ máa pé yasabu náà al-ahsaba lam lọ́nà láwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn níjọ níjọ ẹ̀rí wọ́n máa ń rò wípé lam yadhabu gbọ́nà ìyáre tọ́lọ́wọ́ bá lò ní alukùránì lọ́nà tí ó pọ̀ ní bọ́lọ̀ bá lò ńgbà míì á lò nínú fúrọ́dù gbà míì á lò ní german ọlọ́wọ́ ọlọ́run ò ní sọ dáadáa ń pa wọn yìí tọ́lọ̀ bá lónú kúrà ọlọ́run ní sọ dáadáa ń pa wọn ẹ̀rì ṣùgbọ́n gbà ní ọlọ́run lè nílò singulari ọlọ́run bá lè nílò singulari wọn bá ní gbà tí ọlọ́run bá lónú kúrà ọlọ́run yìí sọ dáadáa ń pa wọn nìrí wọn ní yẹn jẹ́ ká mọ fíìlì pé ìmọ̀ ṣẹlẹ́gbẹ́jẹgbẹ́ ìmọ̀ ṣe kí ni o ẹlẹ́gbẹ́jẹgbẹ́ oníjọgbọ́jọ́ mìíràn èsì ọlọ́run ti yẹ kó títí kọ́kọ́ ń fún wa ní kí ni o àkíyèsí pé òun fi bá lò nílò àpapọ̀ ilé jọjọjọ rí ọlọ́run ní sọ̀rọ̀ wọn kó sọ dáadáa ṣùgbọ́n bí ọlọ́run bá ti lò ní mú fúrọ́dù rẹ ìtumọ̀ méjì ló máa ń mú dání rè ó máa ń mú ìtumọ̀ àpọ́nlé dání ẹ́ ó sì máa ń mú àbùkù dání ìgbà àdọ̀kùnáhù ìlànà àgbà ìlànà ìjànàlà nígbà tá a bá fi tì sí ọ̀dọ̀ ọlọ́run yẹn lẹ́yìn náà gbọ́ pé àlà ìnà ìsbàláì homo homolmuflihon àlà ìnà ìsbàláì homolgọ́ọ̀lùbù. ọlọ́run láwọn ẹ̀rí àwọn ẹgbẹ́ tèmi ọlọ́run pàtì tèmi ọlọ́run homolmuflihon àwọn ni wọ́n ti àṣeyèrè homolgọ́ọ̀lùbù àwọn ni wọ́n borí bàbá ló nílò nílò singular form rẹ̀ ń gbà mí a máa mú ìtumọ̀ àbùkù dání ẹ̀rì a máa mú ìtumọ̀ àbùkù dání àwọn wa ń lò nílò mú búrọ́dù yẹn rẹ̀ tí ó mú ìtumọ̀ àbùkù dání lọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé ń dàtọ̀ gbẹ̀rú ha mi máa gbàmínẹ́lẹ́ nídọ̀ ọ̀fàṣì nígbà tá a bá fi lapsus bí tá a bá fi tìsí nǹkan rè bí kùránì ti lò ó àbùkù ni ọmọ túmọ̀ sí yẹn lẹ́yìn náà mọ̀ gbẹ̀pẹ̀ kúlò hisbin bima ladayhi farihun sọ́lọ̀ ń sọ dáadáa ń pa wọn. ọlọ́run wàlá takunu nínú mushrikin kama fi surati Rum ọlọ́run wàlá takunu nínú mushrikin nínú alladhina farraqu dinahum wa kanu shi'an kullu hisbin bima ladayhi farihun. níbi báyìí wọn ò wọ́n lò nínú singular form wọ́n ṣàfitì rẹ̀ sẹ́dọ̀ ní ebú kan ní tó tó náà ní nọmba one náà wọ́n ní ebú gbogbo ọdún tí wọ́n ń tẹ̀lé ní wọ́n náà ní iblis wọ́n lọ́mọ ta ṣàìkọ́ náà sómi ọ̀ṣà ìfọ̀wọ́ náà pàtó ló sọ ń gbọ́dí pẹ̀lú ọlọ́lọ́ba wọ́n pè ní ṣe ìtárì ọlọ́run ní ala inna hisba ṣàìkọ́ ọmọ lọ́kà ṣòro ọlọ́run ní ẹ̀tẹ́ tí ẹ gbọ́ àwọn pátì tèṣù àwọn ẹgbẹ́ òṣù àwọn náà ni wọ́n rí ìparun torí ọ̀gbọ́n lòun ṣe sí ìyá gbọ́n lòun ti القرآن يباوى دافني بابا ونسول النبوة محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم أنا بن الدافي كما في حديث عبد الله ابن أبي أوفى فلم في يوباني يونس يوري torí ọgbọ́n pé àṣìpé òṣìṣẹ́ ń jẹ́ gbólóhùn ìgbéyà òṣìṣẹ́ alfáàzù ṣẹ̀rẹ̀ ìyà gbólóhùn ẹ̀rẹ̀ gbólóhùn àìmọ̀kan ni àwọn alẹ́ yorùbá máa ń sọ gbọ́dọ̀ nǹkan pé nri bá ń sinwi ó yẹ kó gbójú iná ó yẹ kó gbójú iná bàbá tí gbé nǹkan kí nǹkan kan wọlé àbá fẹ́ kórìíra nǹkan kan rí náà mọ nǹkan àná bá ti wò rí wáyé tá a farabalẹ̀ ibi tá a sì máa sọ pé tọ̀ ẹ̀yin kó wà pé ẹ̀ lápùtù ìsúyà yọ kó yà bẹ́ẹ̀ èmi tẹ́ bá ti yọ èyí tí ń bẹ́ẹ̀ nínú kùránì iye ń ṣe wàhálà ṣùgbọ́n mọ̀ bí wọn tó bá ti rí tinú kùránì yọrí gbogbo mùsùlùmí mọ̀ gbogbo ti mùsùlùmí mọ̀ ṣe kí ni yóò mọ̀ ka kùránì débẹ̀ ni ayé àbí méje di mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́lọ́mọba ti lo gbólóhùn hizbu hizbu àbí tó ti lọ azar yọlọ́gbò ní hizbu yìí àtọ́gbọ́já hizbu ẹ́ mùjára tó fa nàzábà nǹkan sára kí ni ara hizbu rẹ̀ kò ṣéǹjì túmọ̀ nǹkan kan náà lọ́lọ́mọba sọ rẹ̀ torí àṣìṣọ́ ńláńlá ni àbí gbẹ́dọ̀n wípé ókè alìhìsbú awìlìhìsbíyà gbẹ́dọ̀n hìsbíyà o kí ni yóò máa túmọ̀ sí inú èdè lárúbáwá báwa tí a bá ti ẹ̀ eh, tó díẹ̀ díẹ̀ ẹyẹ ọlọ́run ní kárẹ́ jìnnà báyìí láti gbókùn ẹ débi tí ó máa dààmú wá rí gbẹ́dọ̀n hìsbú wọ́n bá ní ìwọ gẹ́gẹ́ bí ọmọ yorùbá kọ́ èdè àtọ́kẹ́kọ̀ọ́ èdè lárúbáwá tún táǹkì ní hìsbú fún wa. Dia bidia, eh معنى الحزب بدعة معنى الحزبية بدعة أبدا أبدا كل بدعة مسيبية لنكي أه؟ تيجا هو بعد جاب بدعة بو حزب جاب جاب بدعة bidia, اللغة kódà gbogbo sunna wà lùfáàzù sẹ̀ríyà nìyẹn àtúgbà yìí ń dànù gbogbo àná làárí mu kúránì ẹni tí ń sọ ó kàn sọ dára ẹ̀ lásán ọlọ́run sì ní ha kúrò lẹ́nu tiwa láyé láyé kúránì ka kúránì forever ni náà nǹkan wá sọ pé gbólóhùn ìsìnyàrò nínú èdè yorùbá tó ní àtúmọ̀ ẹ̀ sí pátì jẹmọdẹrẹ àmúkọ pé ìlú ti nàìjíríà yìí àwọn britain àwọn àwọn britain ya àwọn british àwọn ni wọn colonize wa bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ èdè tí wọn fi dà wá pọ̀ english ni ìsìnyà àmì ìsìbú pátì ní jẹbẹ ṣé pátì tọba tó wá sọ pátì fún ọ gẹ́gẹ́ bí èdè yorùbá ṣé bídíà ló túmọ̀ sí inú tó kàn ní dictionary ta ló sọ yẹn àjàkúrọ̀ dání alùmọ̀nàmà ìmọ̀mọ̀lá àjàkúrọ̀ dání ó jẹ́ rí àjà yìí gbọ́dọ̀ sọ yẹn ó lè sọ pé burú jù ọ̀rọ̀ ń translate pàtì fún ọ̀ràn rẹ̀ kọjá yorùbá ọ̀bàní bíbí àná. àwòsùbìlà isbu pàtì ẹ̀gbẹ́ very simple ọlọ́run ní sàlámà rí àbí àwọn afúláwì tí wọ́n ní one plus one plus one kò ní ìṣòkò one. ọlọ́run ti tẹ̀lé mọ́ ìsàdánwò fún wa. wọ́n ti wọ́n sọ sọ́ọ̀tù wá sọ́ọ̀tù wà lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ wọn gba ìyá láyé oyè ẹ̀yin náà mọ̀ wọn nàìjíríà wọn ka sọ́nkú wọn ka dóńdíríjì wọn ka kakuka orí bẹ́ẹ̀ yíyè ṣùgbọ́n gbọ́dọ̀ wọn sọ wọn lò lórí ìmọ̀ wọn gẹ́gbó láti ṣèṣì so nígbà ní gbogbo afẹ́ bá nǹkan jàre kábọ̀ wá sọ pé kọ ẹ máa ń lo lábùsùn ẹlẹ́jọ́ náà lábùsùn kọ̀ọ̀tìwọ̀n abẹ̀dẹ̀n bí èmi ṣe jẹ́ bẹ̀ ẹgbẹ́ onáto pátì pátì ẹ onáto ni hizbu ìdíyà partisanship functionalism ìwọ ẹ̀rọ gbogbo ògbò very simple ń bọ̀ láti rí gbogbo kótókótó bá wọn nítorí ọlọ akọ̀mọ̀ abáfẹ́fẹ́ jà láì ní nǹkan gidi kan tá à ń bá jà àmọ̀ báwọn àlùfáàsì gbólóhùn tí ò ọ̀rọ̀ ni ẹ̀hẹ́ ṣé ẹ̀ tètè tọ́ba ti lè fẹ́ lẹ́gbẹ̀rún ìtumọ̀ ẹni kí ni o ẹlẹgbẹ́ mi rè ah onídìí ẹlẹgbẹ́ mi rè ẹgbẹ́ tó mi rè ẹgbẹ́ tó fẹ́ lẹ́gbẹ́ tó wọ́n ẹgbẹ́ tó mi rè àjẹ́ oṣù agbada ẹ̀ lóòótọ́ àwọn oṣù àkọ́bí òdua ayé ìgbọ̀wọ́ tó òun nílà débi tá a kò gbogbo èdè oúnjẹ rè but upon that ah wọn gbé wọn wá láti kú tọ́nu wọn sì wọn dé láti dà ọ̀nù bí baba wù wá sílẹ̀ yìí tí o bá bá ní ọgbọ́n orí àbí òru wọ́n mọ tí wọ́n ń sọ orí àbí òru ẹ̀hẹ́n tí a gbà lórí òru á padà pé ìdánfà rẹ̀ sára rẹ̀ ni ẹlẹ́gbẹ́ olòlò oṣó olólùbọ́ aláta aláṣọ pẹ́pẹ́ àwọn ẹ̀ náà àwọn amúgbó ẹgbẹ́ mọ́nísà ẹgbẹ́ alágbóhùn ẹ̀rọ kí yorùbá ju ẹgbẹ́ pé omi gbólóhùn wọn rè abàtì ní kùránì jẹ́ táwọn tó dédé yorùbá jẹ́ fún wa dárúkọ fara ọ̀bá lọ yorùbá gbàgbà kan tó ń sọ pé bẹ́ẹ̀ bá fẹ́ lẹ́gbẹ́rún tí ó lè mẹ́rin lẹ́yìn wí kí ó sọ béèrè pé ẹgbẹ́rún la gbà lérò yóò ń bẹ́ẹ̀ ṣe tuntun tí yorùbá bẹ̀ fẹ́ràn ní yọ̀dọ̀ ìgbésẹ̀ ọgbà wa tí wọ́n jẹ́wọ́ àwọn náà mọ̀ wọn. lóòbù ah, rájì pé mo fa lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ táì náà wọ́n sún wọn débi bàbá sọmọ ní abdulgani bí orúkọ àfa wa ọlọ́jà rí wọn pẹ́. ẹ̀yin náà kọ́mọ yọ abudu nkúru abdul malik malik malik bó ṣe kọlọ bó ṣe kọlọ nù. abdul fatah ńlá sọmọ rí fatah fatah fatah abdul razak razak razak razak wọn á rí ẹ̀yìn ẹ̀kú yòókù ráyè kí nǹkan máa gbò abdul rahman wọn ni ń gbò. torí ẹ̀rọ àgbóhùn pé àwọn ẹlẹ́gbẹ́ mi ń jẹ́ ọ̀rọ̀ tí yóò jọ̀rọ̀ pọ̀rọ̀ ni kò bá yorùbá mu ká má da èdè a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹ́ lábẹ́ káwọn èèyàn ká lọ go street ọmọ wíṣẹ́ àsìkò lórí tí ó wúlò fún kankan láti yẹn ní òde nírè lọ́gbọ́n tó péyàn sọ kí ló lè gbé bẹ̀rẹ̀ ọlọ́pàá amúnijẹ amúnijẹ ọlọ́pàá ìwé ń tètè ẹlẹgbẹ́lẹ́ lẹ́gbẹ́ ń jẹ́ gbogbo tí a ń sọ inú òde ni ẹ̀ àwọn àdúgbò wípé tọ̀ ókè yìí tẹ̀ ń pè wọ́n lẹ́lẹ́gbẹ́ mi rè ẹ̀sẹ̀ ń pè wọ́n ní mílíà àti ọmọ ó tó kálọ̀ wọ́n lọ. abadan aba ìpè wọ́n ní bíbí àrè hukumu ni ìpè wọ́n lẹ́lẹ́gbẹ́ rè ni wàlúkú ni hukumu sísà tó gbogbo hukumu kọ̀ọ̀kan ní ìrọ̀lú sísà rè ókè sọ̀rọ̀ táwọn sọ ni ẹ mọyé ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún àwọn àfa islam tí wọ́n ti lọ tá a fi gọ̀ wọ́n a gọ̀ wọ́n àkànfúra ni kápúdà alẹ́ ká tán pé táwọn sọ pé ṣé àtòrí ipa fẹ́ sọ pé kàwárí jù ń dídí àní wọn lóòótọ́ ń dídí àní kàwárí jù àwọn àyè èwo kàwárí jù tẹ́wọ̀n sọ èwo ni haruna tẹ́wọ̀n sọ èwo ni mọ́rìbọ̀ tẹ́wọ̀n sọ èwo ni sàkàkíyà tẹ́wọ̀n sọ gbogbo àyè tí pátá sí ifá tó ń lé kàwárí jù fún kàwárí jù wà hukumahum bid'ah ó ń bídíà ni wọ́n ní òótọ́ ṣùgbọ́n ìwọ̀n ní ká mọ̀ sọ sífà tí ń bẹ lára wọn wọ́n sí ìbọn tó lè gba nígbà ìròyìn tó bá ga jù lára àwọn kọ̀ọ̀kan òní wọ́n fi máa ń fún olórúkọ. làmàkánà kúrú bí wọn lè ká ní sífà tó ń gbá nígbà wọn ni lọ́dọ̀ kàwárí ṣe ń dọ̀ kàwárí ṣe mú bí gani. kò túmọ̀ kàwárí yìí náà bídíà ní ìfún bídíà pọ̀ ẹ́ bóso wá rí wọn kàtà jàmíyà wọlé àṣà ìrọwọlé mọtòròdíyà wáwáwá sáà lè ní kí ni wọn àṣà ìrọ tẹ́ǹsọ̀ kí ni mọtòròdíyà tẹ́ǹsọ̀ ẹkú sọ wọn ló ń bíbí àjẹjẹ àdéhùn súnà àti àjẹjẹ súnà àmì torí pa pé wọn lè ń bíbí àìpé wọn lè ń bíbí àhúkúmù nìyẹn ìjẹ́kẹ́ ìwé dá wọn mọ̀ láti fún wọn sífà àti sọ pé ẹlẹgbẹ́ nínú ẹlẹgbẹ́ nínú ẹlẹgbẹ́ kan isi kíní kan isi gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn wọ́n tí ò bá yé ni kí ẹ farabalẹ̀ tí wọ́n ń sọ yé. eléyìí jẹ́ wọlé ìdáhùn rẹ̀ yìí ní òde ni a mọ̀ fi yẹn ni ìsúláhìlì yahoo rahmatulahi yẹn terminologies kan ní ìsìyà táwọn àfa ìsìláàmù máa ń lò lásìkò yìí níjọ́ ìrò ìlúpẹ́kọ́tù èyí wọ́n máa ń lò níjọ́ ìjọ́ ẹ ṣẹ́gun ìlú lọ́wọ́ nìhan yáni ẹ̀ṣẹ̀rẹ̀sánì gọ́fọ́rọ̀ lọ́hùlà àtàwọn àfa ní àfa ní jẹntìrẹ́ tí kálukú wọn ti kọ̀rọ̀ ro ọ̀rọ̀ àwọn òní náà máa ń lò àwọn àfa àti wa lásìkò yìí àwọn ń lo lábùsù ìsbíyà fún àwọn èèyàn tí wọ́n jẹ́ wọ́n bá ń bá nù rè torí ẹ̀ tí a bá sọ pé ìsbíyà rè lọ́dọ̀ àwọn àfa ìsìlámù lásìkò yìí òun náà ni ìyàjá alẹ́ alẹ́hìsbú ìyàjá alẹ́ hìsbá ìwà mẹ́sàwárò wàláhì wàlbàráhì wàlúhùbù wàlbùd òun nta ti mọ gbáyàn dànù nta ti mọ nífẹ̀ẹ́ èèyàn nta ti mọ kórìíra èèyàn rèé ẹ̀rù. gbàmí atúlẹ̀mí bá ìpè yẹ fún kraton ìṣúyàrá ìròrí kan ni ìròrí kan ni tábìlì akademi aláhùn yàgbára aláhàṣáṣí ní ntìmáhì ní mọ àyàn wò ọ̀rùn kìíyà dàtìlì mọ àyàn. ẹ bá ń pè àwọn àfà lásìkò òun náà kí ni o ìròrí tí ń sọ pé a nífẹ̀ẹ́ èèyàn a kórìíra èèyàn a kórìíra mọ́ra a tani dànù rèé ká gbèsè ẹ̀ lórí pátì tá a dálẹ̀ àbí lórí àwọn tí wọ́n bá já ṣáájú pátì yẹn rèé. وينطلق الحزبيون يعني بذلك من منطلق أنه أصحاب الحق وحده يعني بلا مشاركة من غيرهم àwọn tí wọ́n jẹ́ àìsàn yòó àwọn ẹlẹ́gbẹ́gbẹ́ onígbẹ̀gbẹ̀gbẹ̀ ọ̀hún látara ìròrí tá a fi sọ̀n inú wọn fi máa ń ríra wọn rí wípé n ti ń jẹ́ òdodo nípa ọ̀rọ̀ ìsìláàmù yìí àbá fàáfù ìsìláàmù yìí ọ̀dọ̀ àwọn ló bì lọ́ǹgì sí tí ẹnìbọ́dì olè báwọn ṣíẹ̀ nínú kínú ọ̀dà pàǹdì táwọn ní àti sí tí wọ́n bá sọ kò náà lọ́rọ̀ nítorí wọn bá fì síbẹ̀ ibẹ̀ náà lòdodo gbọdọ̀ ṣe kí ni ibẹ̀ ni òdodo gbọdọ̀ wà ẹ̀rù. wọ́n nà máa ń kán náà jà hizbihi wọ́n tẹ̀ sí nìhe fásilú láyé nǹkan olè ìsìlámù ìṣe. ẹni tí ò bá ti wá sínú pátì wọn yẹn ẹgbẹ́ wọn yẹn gbogbo sẹ́gun wọn bá ṣe pátá <laughs> ẹ sábà ti lè kó nira bá ìsìlámù rè ìsìlámù sì ní sàǹfààní látàrí bó ṣe máa ń rí lórí ọ̀pọ̀lọpọ̀ wọn. yọ́nà fásitì máa ń sọ pé àlè ìsìdìyàn àwọn àlè ìsìdìyàn tún nígbà tó ní ìsìdìyàn fikratun ìròrí ni wà sọ̀hábù àwọn tí wọ́n bá ní ìròrí yẹn yòkọ́rù láhùn múrù alùpùsùdì yòòrùn àwọn làwọn ń pè ní alùpùsùdì yòòrùn wàkẹ́bùn ìpínlẹ̀ ìsìdí yẹn gbẹ́bùn ìsìdí yàlẹ̀ lọ́gbà àwọn àfa àwọn lásìkò ó láwọn mọ̀tàrọ̀ dùpá tí wọ́n tún máa ń lò pọ̀ sí ìsìdí yàlẹ̀ yìí ń gbọ́ kẹtẹ̀lé ọ̀fẹ́ dá kúlé lórí ó tún láwọn ní tí wọ́n máa ń lò láti fi ṣe déédé ìsìdí wọ́n tẹ́lẹ̀ tí ó ta ara ká ṣùgbọ́n síbẹ̀ àwọn àfáà lásìkò yìí wọ́n tún máa ń lò bẹ́ẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ náà máa ń lo ara kí yà fúnra wọn. ẹ̀rù fatuwa ṣéèkù náà ẹni abdadi rahman abdulmohsen tí wọ́n kà fún wa lẹ́ẹ̀kan rẹ̀ wọ́n ní kò kó sínú alakarakijiyon àwọn alakijiyun. èyí ni náà tẹ́ fún sọ kọ́ bá wọn ṣáájú yín àmọ́ sọ àfa tí wọ́n ń lo gbólóhùn nìna rè èwo ni ká máa bá fẹ́fẹ́ jà yín sí. bẹ́ẹ̀ sì ọmọ gbọ́dọ̀ àfọmọ sọ pé láàmàṣá hata fílù ìsìlá wà láàmàṣá hata fímàdà fílù àsáàmì wàlá fi tàbír wàlá fi alfas. màdàmà mọ̀kúdù nínú ha wà á di àwọn jẹ̀ríyàn. èwo àbúrò ọmọ bá tàmsìjà tàmsìjà tàmsìjà nígbà tó yẹ ó kílẹ̀ sí wọn ọgbà tí ọ̀dà lórí ẹbí wọn lọ̀ kan ló láti sùn wọn àdébí òkun ẹ̀rẹ̀ kan sọpá mọ́ra lórí gbólóòdó èyí tó bá kó so ó tó so ni èyí tó bá sì sílẹ̀ ó fìlẹ̀ fún wọn ni. so torí ọ̀yọ́ jẹ́ ọ̀kan rèé fa arizbi wàhálà izbi wọn bẹ́ẹ̀ ni dáa máa ń lò fún wọn ní aláraki yẹtu wọn haraki yẹn ilé ìfún dọdọ bá tún gbọ́n mọ̀ lórí ìwé ilé àwọn náà ní ẹ̀rọ ìsìlámì yẹtu wọn ní ìsìlámì yẹn gbàgbé wọn máa pè àwọn ìzìlì yìí náà yìí náà wọn tún máa ń pè wọn ní ẹ̀rọ ìsìlámì yẹn ìsìlámù yìí tí wọ́n ń pè wọ́n rè kò túmọ̀ sí wípé wọ́n lẹ́kọ̀ọ́ ní ìsìlámù jù wá lọ ẹrù tí wọ́n gbé kárí ni táwọn ọmọ sáfù ìsìlám tí wọ́n wà sáfù àbọ̀ sáfù ẹ̀ ẹja máa bá lọ. wọ́n rí ìsìn yìí náà wọ́n haraki yìí náà wọ́n rí ìsìlámù yìí ẹ̀ẹ́n àìsìn náà láti wọ́n ni haraki yìí náà láti wọ́n ni ìsìlámù yìí láti wọ́n ni àwọn èyíkéyìí tí ìbá wò jẹ́ nú ẹ̀ àwọn náà làwọn èèyàn tó yẹ pé kọ́ọ̀ mọ́ọ̀n àwọn èèyàn kan ni wọ́n tá ń sọ̀rọ̀ ń pa wọn yìí. ìyá àmàlú náà ní islam fi náà rẹ̀ dàrú lóòótọ́ ni wọ́n láwọn ń ṣiṣẹ́ fún islam nínú tó hàn sí wa rè é tó sì hàn sí àwọn náà. wọ̀yàrá ìlà ànàmsíkì àti dùn gbọ́dọ̀ ká sí ní kéyà níbi ìbàlẹ̀. wọ́n láwọn ń ṣiṣẹ́ fún islam àdìsẹ́ ìjà pé fíkì islam fíkì tí ń bẹ nínú tíra táwọn afa àkọ kò tó láti ṣe kí ni o láti fi musa yọ dógóńgó ẹrù àtàwọn nǹkan lè kó lè fáridé nínú kọ̀ǹtì mi ń dà àwọn yìí yóò mọ̀rọ̀ fi yíwá yóò hà ẹ̀rù ti gbà tí kálukú bá tó lọ jọ́ ìyẹn ẹgbẹ́ kọ̀ọ̀kan wà dé dánwò ní ọgbẹ́ tẹ dálẹ̀ nìyẹn wọ́n sọ gbóòfù ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rẹ̀. àfààní wàlúwà ni bí ọ̀nà ذلك يصحبه بغية وأهد ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tí wọ́n ń dálẹ̀ yìí ni báyìí a máa ń sábà ń bẹ nínú rẹ̀ àti àdéhùn bí ẹni tí ń múlẹ̀ tí wọ́n máa yára tó bá ní lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bí ẹlẹ́gbẹ̀ arú à àìrìn ń sáwó ṣéèkọ́ abúlùbàràká wọ́n ti sọ fún wa lẹ́ẹ̀kan ìdí kan ni wọ́n sọ ayé ní èlé ìgbà ọba sọ̀rọ̀ bí a ti ṣe wá sí oṣù kan ẹ̀yìn náà fún ọ̀pọ̀lọpọ̀ bí tí yorùbá ti sọ̀rọ̀ kì í ṣe fáàrí o nígbà àdúgbò amadilẹ̀ ìṣòro bíkà fàhádì tìrìyàmbù náà la máa ń ṣe. àpàlà tó máa tẹ̀síwájú rù ìyá kan sọ̀rọ̀ ìsìlíyà ní orí ìjòkó níbi tí ó ti bẹ̀rẹ̀ níbi tí ọlá pẹ̀rẹ̀ rí a mú bí ọjọ́ ìwà ní ẹ̀nà torí ẹ̀rọ babalá dọ́gbẹ́ lẹ́rù ẹ̀rì bẹ́ẹ̀ atún wọ ahẹ́dùn ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ̀ bí ìbá yìí bí ìbá ti ẹ̀ sì rí àdéhùn bẹ̀ bí tó mú lẹ̀ ẹ̀rù lábẹ́ ìmúrí ìbúra kí wẹ́ni aláwọ̀ sọ̀tọ́nù mùsùlùmù kódà tó báyìí tó lù tá a tó ń pírátìsì níta nǹkan yìí ìlú kan ni tí olórí ibẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀rí àmọ́ sí níta nǹkan yìí àfọwọ́ mọ̀tọ́ fún wa pé wàlẹ̀ dáhàrí wọ́n ní yẹn lọ́fà náà fún amú tẹ̀sùn wá sí yìí tá a máa gbọ́ owó pé ìkóra wọn ní àlàhà kì yìí ìdíjú ìjọ́nihun bí nfẹ́kì ìfúdín jẹ́ aláhùn yàtọ̀ fẹ́ wárú لا يحرك أول الانقباض على رؤوس صلاتهم ìpèwọ́n ní ara kì yóò ò náà ni pé <laughs> ẹni tó ní music ẹni tó ní tájẹ́ẹ̀tì kan tó ní títí títí ní nǹkan náà ṣekúnà abúlùbàràká àti baraka sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa léyè jí wọnú ara wọn ni na máa zíjú làwọn mú wa lẹ́ẹ̀kan rí wọn tó ní mú wa láti ìpìlẹ̀ rí àwọn mú náà máa zíjú wa fún wa pé pírọ́blẹ́mù wọn òun la làwọn olórí olórí olórí tó wà ní islam tí wọ́n bá tẹ̀ fẹ́ gbàgbà lọ́wọ́ wọn ariwo tí wọ́n máa pa ni pé wọn ò mọ̀ ṣe dìníyà wọn ò mọ̀ ṣe dúnyàwìyà ìyọ́rọ̀ ẹ̀sìn wọn sì ń yọ ìyọ́rọ̀ ilé ayé gan wọn ò rojú tiẹ̀ àwọn afẹ́ gbà láti mú nítorí wọn máa ń sọ ni ẹrù bákan náà àfa tí ó bá jẹ́ àfa tí ó bá ti ní rí orí wọn lórí wọn máa pè ní ọ̀làmọ́ òṣàlàfẹ́yìn àwọn àfa ìjọba làwọn yẹn ilẹ̀ ọ̀làmọ́ òlẹ̀ àdìyẹ àwọn àfọ olówó tó rà ń gbà mí wọn ní ọ̀làmọ́ òlẹ̀ àìdọ̀wọ̀ nẹ̀fà àwọn àfáà tí ó mọ̀ ju ẹ̀ẹ́dọ̀ obìnrin kí ni ìdájọ́ ẹ̀ ní fásitì obìnrin kí ni ìdájọ́ ẹnìyẹn náà ní ẹ máa jò ní kẹ́ máa ràn ní táyìyàn ti wọnú oṣù pa lọ táyìyàn lọ lóòrù ẹ̀yìn ọba àmọ́ wọnú ọ̀nà lọ rí ìdálà ń gbálà nínú lọ́wọ́ làá máa ràn ṣé ní oṣù bá náà wẹ̀wẹ̀ wọ̀ nígbà tó ojú ti bá dúdú ẹ kàrí àwọn àkùmọ́rù kí ni ẹ̀yìn ńlá nǹkan ẹ̀rù náà ẹ̀rù yẹn ká mùsùlùmí nìkan ìkọ́ àrùn kó mọ̀àzàbú lọ fi bọ́rọ̀mà mọ̀àzàbú lọ fi kápẹ́tẹ̀ mọ̀àzàbú lọ ṣé ń gbàgbọ́ wọn gba ọ̀fẹ́rù ṣé àwọn akẹ́kọ̀ọ́ sì ń lẹ̀ inú ẹ́ wọn rí hàn tí ò bá ṣe bẹ́ẹ̀ lórí pé ẹ̀yẹ kúrẹ̀ tẹ̀síbẹ̀ mọ́sálásí náà ní kí àtàlẹ́sì yẹn máa mọ̀ sábàlá sí ibú bẹ́ẹ̀ ní kí àtàlẹ́sì yẹn wà ní mọ́sálásí. èyí tí awúyí rẹ̀ nípa wípé àwọn ìṣèlú wọn ò gbà pé nìkan tó ń ṣiṣẹ́ ìsìláàmù àfi kéèyàn bá tó jọ ìwọ̀n rè bẹ́ẹ̀ bá tó nǹkan bá dẹ̀ lóun ṣe é o kò ló fanfàní àti kókó kí ni o ẹ́ kó jọ sísẹ́mù tí wọ́n ń lò ẹjọ́ má kojú nǹkan wá fún látọ̀dọ̀ ọmọ ìyá wa ní atabiligi yìí ọmọ ìyá wa tabiligi yẹn wọ̀rọ̀ dáhùn tó bá lọ sí jáde bá a ti máa ń ṣe nígbà tá a wà ń bẹ̀ ní nǹkan tó tilé ní ogún ọdún àti ọdún mélòó kan sẹ́yìn sùn ń sọ̀rọ̀ twenty five years àti òkèrè ayọ̀ tọ́ba seventy two hours lágbọ́dọ̀ lò kí three days tó pé tọ́ba gbéra friday láàárọ̀ friday around the ten sí lọ́nù ẹ padà dé ní nǹkan bíi àárọ̀ monday làmì àlè wa kásùbà ní àdúgbò yìí àti kásìkè ni o kásùbà kọjá díẹ̀ ká rí tí àwọn bá gbéra bá ti lọ́mù tẹ́lẹ̀ mi náà bá wá tíráfù láti Èkó ìlọ sí Ìbàdàn tó jẹ́ àfa tó lè ṣe dáwà níbàdàn ó kù níbàdàn tán ó gbà wó lọ tàbí kú olówó ó yóò bí ọ̀sán Monday lòun náà so ilé náà méjèèjì wà ẹ́ barakallahu fikum èyí tó lọ lọ gbogbo ẹni rèé lọ́dọ̀ wọn gbà kó lọ ìjáde. wọ́n ti sọ ìjáde pílátífọ́ọ̀mù orí báwọn náà ń sòrò kátó gbà fẹ́ ṣe gbọ́dà ní jẹ́ gbé ara ẹni. ìyẹn ló fà tó ń yá pé màá mú àgbègbè wá fún wa lára àwọn tí ṣóògùn náà abúlé barakaya tí wọ́n bá wa sọ̀kọ́lọ́pọ̀ rọ̀ nípa wọn káwọn wọlé ikọ̀ wánú lè mùsùlùmù àwọn náà làwọn ikọ̀ wánú lè mùsùlùmù gbà mí ẹlòmí ara ẹlòmí lè mọ bù má sọ ẹnìyẹn lè jẹ dókítà olè jẹ pòfẹsọ ìyẹn kan èmi rè ètò ìtọ ó ti jẹ gan. ó yà pé ìkọ̀ wánú nìkan náà ìkọ̀ wánú ìkọ̀ wánú nìkan kọ ẹlẹgbẹ́ pọ̀ rẹpẹtẹ pẹ̀lú pírẹ́sìpù táwọn afá gbé kalẹ̀ tí yẹn fi dẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ ṣùgbọ́n bọ́sẹ̀ pọ̀ tó rèé kúbúrọ́lẹ̀ arakat movement tó strong jù lágbàáyé àwọn mùsùlùmí lónìí kàwọn kánà fi alamẹ́lá arabiya ògèrè ìbáàjẹ́ arab nation àbí kìí ṣe ìtújẹ́ arab nation rí ẹgbẹ́ tó lè withstand àwọn ikwan ó sọ wọn wọn pọ̀ wọ́n yẹ kí èsì pípọ̀ ní kàtó ẹ̀sìn yẹn ló dé ni lóòótọ́ wọ́n dábàá bìlígì ilẹ̀ ku àwọn tí wọ́n jẹ́ kí ní ìkọ́wánu lè mùsùlùmù ẹ̀rí eighteen something towards end of eighteen òní wọ́n dábàá bìlígì ilẹ̀ nineteen twenty eight ni wọ́n dá wọn ìkọ́wánu rẹ̀ náà ṣùgbọ́n ìkọ́wánu rẹ̀ adáto ìyọ̀ ọdún ní jama bẹ́ẹ̀ ní ìlúdàdà níbi tí ó kú díẹ̀ káàtó ni. ìwọ́n bá tún wọn bá gbòdì wọn wáre àwọn náà sì tóbi jù ní bọ́dì lẹ́gbẹ́ tó torí ẹ̀ àwọn lóore ká máa bí sàpèjúwe fún ẹgbẹ́ tó bá kù tó bá dín ẹgbẹ́ wọn lọ́wọ́ tọ́lá ni kúbúrọ́ la arkas àwọn aláṣẹ tó bí jù ẹ̀sìn yẹn ló dé. nọmba tù nù ẹ̀ ò ní wípé a ìmọ̀ díẹ̀ díẹ̀ máa ń fi sí ọ̀dọ̀ wọn táwọn èèyàn fi lè gbà kàn jẹ́ látara wọn ju irú àwọn tàbílígì lọ rè gbogbo yín lẹ́nu ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tàbílígì àdúgbò yìí rè ju àlá. aláìmọ̀kan ni wọn eléyìí ti ebú nígbà bí ìfibáàrú máa dá alẹ́lẹ́wà àkẹ́yìn à ń sọ reality ni ìjọba ti jà fáà ládùúgbò yìí tó bá ń yarí lórí tí mo ń sọ yìí ẹni kọjá dé ta ayọ̀ àfikìlì wá kílà ní báyìí sọ̀rọ̀ ogun àtàdúgbò wa iná rè kálukú wọn rè wọn náà mọ̀ bẹ́ẹ̀ àtàlókè lórí dáadé ń bára wa bọ̀ akóyàn wọnú wọn rè àtúmúyàn jáde ní wọn pálí láyé ham kíláàsì sí ọ̀dà. so àwọn ẹnu ìmọ̀ máa ń bẹ lọ́dọ̀ àwọn èkó àánú díẹ̀ rè débi pé ọ̀pọ̀lọpọ̀ lè gbàtẹ́ jẹ́ tí ó lọ bá wọn lọ ẹlẹ́kẹ̀ẹ́ ní ẹni pé àwọn tó rò ó أكثر جماعة بعد الرافضة الشيعة nínú gbogbo jẹ̀mọ́ nínú ìsìlámù lásìkò yìí o lẹ́yìn ọ̀rọ̀ bídọ̀ àwọn ìkùránì ló tún máa ń mọ́ra sa nìfàkù jù wọ́n máa ń mọ́ra sa nìfàkù dàtí wọ́n máa ń wọ́n máa ń lo ìwà mọ̀nàfíkì táà ní kòkò dá wọn mọ̀ tàbí nígbìnà ní díẹ̀díẹ̀ lára ṣùgbọ́n tí wọ́n ò tó tiwọn.

ṣùgbọ́n dáwọ́ àwọn rẹ̀ fi nípa nípa kún bẹ́ẹ̀ nù ẹ̀ ìta wọn yàtọ̀ sí inú inú wọn yàtọ̀ síta ọ̀rọ̀ ń bọ̀ lórí yẹn bá sọ bá gbà ní. ìyẹn pàtàkì máa mú àwọn wa torí àwọn máa ń lapa burúkú lára àwọn mùsùlùmí jà àwọn jàmáà tó kù lọ lọ́pọ̀lọpọ̀ àfáà náà fi máa ń lé máa wọn rẹ̀ wọ́n máa nípa kún practice dáadáa. sáńsán àtàwọn ìtí máa ń tara nù wọn ní kó sọ pé ìkùránì lò kan change bá náà ẹgbẹ́ wọn kan fi ìkùránì lè muslim náà sí muslim brotherhood of nigeria. abadan wọn ní sọ́ọ̀rì ngba bá jáde sunna sáwọn kọ́ńtà fi nàìjíríà ń fi mẹsàn án fi sóòdìyà ọ̀tà fi amẹ́ríkà wọ faransa ní france mama si abuka kini ma si abi ana sunne ali sunna ni very simple ọba tó dé britain Alu sunna àbí yóò ní fún

ọfẹ́ jẹ àmírù ní kwara poli rí wọ́n sì láàbá fi ọ́ jẹ wọ́n ní ṣùgbọ́n bọ́ sí ń wéyìn àwọn fúnra rẹ̀ pé inú ẹgbẹ́ báyìí lọ wà àwọn ìkùwánu tí èdè kọ ìkùwánu nàìjíríà yẹn tẹ bá rí kò sí ìbúra tí yóò bútán rè fọlọ́ búra tí gbogbo ẹ̀ tí ń sọkọ́ tí ń sépè tẹni tó bá sọ pé bẹ́ẹ̀ ni kíní kan kó rí báyìí fún wọn rí bóyá ló ju ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì lọ sígbà yẹn àwọn ẹgbẹ́ tí wọ́n validation rẹ̀ kan fara wọn ló wà rèé wọ́n kàn rí níbẹ̀ tó tún wọ síngilẹ̀tì wọn sí ṣẹ́ẹ̀tì wọn tí wọ́n kọ́kọ́ sí tí ń lọ sí mọ̀ lágbáyà ti gbọ́dọ̀ sínú wọn báyìí àwọn nù àfihàn ìjọ yìí. sọ wọn mọ nípa ọkùn pírátìsì rẹ ìyẹn sáré jáde àpẹẹrẹ burúkú ìlápa burúkú wọn lára mùsùlùmí ó sọ pọ̀ ju tàwọn míì tí kìí sí náà wọn máa hàn lọ dáṣọ ẹ̀ dáṣe máa mú wọn wá gẹ́gẹ́ bí táàmù wa sọ pé tọ nọmba wà làwọn o àwọn nọmba sókù wọn tẹ̀lé wọn ni ẹja mú wa pèjú wa fún wa nínú ọ̀rọ̀ imamuhum wa murshiduhum al-awwali hasan al-banna. nígbà wàá báyìí wọn rí ó ní wàá mọ̀ kí fún mi náà da'awati al-mukhtalifa. sáǹdì àwọn dáná jẹ́ muslim brotherhood lórí gbogbo àwọn dáwà míì tó kù tí èsè dáwà ti brotherhood o láàrin àwọn mùsùlùmí o wọ́n ní anazinu ah, radi nizani da'awatina tábà skéèlì wọn skéèlì dáwà tiwa láti skéèlì wọn ẹ wa dáwà tiwa láti skéèlì dáwà tiwọn rè fama wà fàkọ́tì ha fama habambi èyí tó bá ti gbàǹtí bẹ lọ́dọ̀ wa nu wọn àwọn náà gbà á mọ́dọ̀ wọn máa ka aláfa ha èyí tó bá ti takò dáwà tiwa o fananu bọ̀rọ̀ ha hùmí àwa yọwọ́ yọsẹ̀ kúrò lọ́rọ̀ rẹ̀ wọn náà nu mọ̀mẹ́nu nàbí ànàdà àwàtà náà àwa sì bìlífù pé dáwà tiwa ti ṣe muslim brotherhood yìí o amaton mohitoton látògádìrò josian sọ́ọ̀lì yá mi ní ayé ti dáwà ti ilá alámàtò bíi wa aṣáára ti ilẹ̀ yìí. àwa sì bìlífù pé kò sí nǹkan kan dáwà tiwa rẹ̀ wà comprising ó gbogbo nǹkan sínú tó dáre kò sí ní tó dáa tí dáwà kan ó lónìí tí gbogbo ẹ̀ ò sí lọ́dọ̀ tiwa rẹ̀. ẹ dákun sẹ́ńgbẹ́rọ̀ ni ìwé jẹ̀mọ́. nítorí sọ́ni ó sọ́ni mọ̀júmọ́ yẹn ni rọ̀ta nǹkan bíi page eighteen ló ti sọ pé lónìí. òǹkà náà ló tún sọ nínú mọ̀sàkìrẹ́ tó dáwà wà dá ó ní padà tún muslim brotherhood hahaku anya ti ha náà tù olólẹ́tọ̀ káwọn èèyàn máa tọ̀ wá olóyè káwọn èèyàn máa wá wá ẹ̀rí ti ahadan òun ò gbọ́dọ̀ lọ bá kan náà fẹ́ ṣe wá dá o <laughs> àwọn nu àwọn lọ kó ẹrù ó ní wàtẹ̀sẹ́gi ní àǹgọ̀ ha dáwà ti wá rọrọ̀ kúrò nínú dáwà àwọn ẹlòmíì tó jẹ́ mùsùlùmí tó kù ìdí yíyá jùmọ̀ òkú ní kẹrì torí pé gbogbo oríire pátá inú dáwà wa ló wà wà àdá ha nítorí bá ti yàtọ̀ sí dáwà wa rè láyé sílé mu nínú nọ́ọ̀sì àlébù òní kúrò ní tiẹ̀ ṣùgbọ́n ní dáwà ti wa kò sálẹ̀ ibùn àbí gílódùkù ìyẹn kọ́ ni mo ń sọ ìtò ń sọ nù ń dẹ́nu kí ni o mọ̀sàkẹ́rọ̀ tó dá wa wà dá ìyá nǹkan bíi page two hundred and twenty nine a ah, ṣẹ́kù fún hasan albanna. bákan náà òun náà ló tún sọ wípé alàlà akili muslim ẹni bá jẹ́ ní àwọn ìkùránì muslim wọn náà rèé àyàtà àròfàgà àyàtà hùtàmàmàn kó mọ ibi táwọn ń lọ pátápátá kó mọ dáadáa àti <laughs> destination wọn ibi táwọn ń lọ kó mọ dáadáa o wọ́n yẹ jẹ́ alìlálẹ̀ kìyàsí wàhídẹ́ kó ìṣe pé ní òfìsè skéèlì kan tí ó máa lò ó fi máa báyìí náà wà báyìí náà alìyàyà àti okòrò láàrin wọn àtàwọn jàmọ́ mi tó bá kù lágbàáyé islam ẹ̀dá kan kí náà tó ń pè ní lórí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó jẹ́ nìyí. ẹ̀rẹ̀ tó bẹ̀ pé gbogbo gbìyànjú wọn báyìí yóò ṣe dára wọn ni níbi àwọn dẹ̀ ń lọ́rọ̀ àwọn fún àwa ti yan díẹ̀ fún wa lẹ́ẹ̀kan nìyí ẹ̀rẹ̀ wọ́n ti yan díẹ̀ fún wa lẹ́ẹ̀kan. ìyá fa tábàwo Hasan Hubeiri tó ń jẹ́ second president wọn nwari orun tó ń sọ nì ntọ́gá àkọ́kọ́ sọ òun náà lòun náà sọ rè ẹ̀jú mọ̀ gbọ́ nú ọ̀rọ̀ lárúbáwá wọn ni idha kana rabbul bayti bi dófin dọ̀rí dání wàsímẹ́tì halil bayti kulluhum òṣìnú kulluhum rọ́ọ̀sì àgbàlagbà alẹ́ tó yẹ kó gbabi sẹ́nu lágọ́ méjì àárọ̀ tí ọ̀lọ́ tó wá ju kò sí ìta gbangba tí ń lùlù ẹ ọmọ kéékèèké tó bá ń ọmọ yẹn ọ̀lẹ́bi níta zambana gbé kalẹ̀ ńlẹ̀ fún wọn nìyẹn ẹgbẹ́ tó dá lẹ́rọ <laughs> kò serú ẹ̀ lágbàáyé ni kò serú ẹ̀ nínú tàsílámù ni ìyẹn ló bá tí a sáré wòde ibi tó ní láti sọ nínú rẹ̀ rí alimọ̀táhàmù bíi mọ̀sùlùmí ìyá ti kama kọ́láhu muhammadu gazali yìí táwọn afá ti sọ fún wa lẹ́ẹ̀kan mi bí mazuni ni òun ti ẹ̀rí wọ́n mazuni ó mazuni ẹ̀sìn yẹn lẹ́ẹ̀kan jọ mọ́ ara ara ìyá aláàgbẹ́ ìrọ̀ha òun náà ni kò sí ní ìmọ̀ òun náà ni kò sí ní kò sí ní ìmọ̀ alimọ̀láàfù wal inqatu wal khallaf òun náà ni gbanilẹ̀ gbanilẹ̀ òun náà ni gbanilà gbanilà kúrò nídìí gbogbo tí ìyẹn mọ̀ rò pé ó jẹ́ láburú rè ó ní wàhálà ní ikhwan ó dọ̀wọ́ àwọn tá a bá jẹ́ ikhwan lil muslimin Allah yushriku biha shay'an Allah yushriku biha shay'an. ẹ má fi nǹkan ní ìsorogún rẹ o bí a ti máa sọ fún yín pé ẹ má fi nǹkan ní ìsorogún ọlọ́run ẹ̀rọ ibi tí tí wọ́n dálẹ̀ tó jọ wọn lójúdé ndánkò ní ìsbíyàn ndánkò ní ẹlẹ́gbẹ́gbẹ́rù ó wà lára wọn wà lára wọn àmì wọ́n hawa èyí sàáìdù náà fà wọn lé o ẹ̀rì ọkùnrin táà ń sọ yìí wọ yìí ọmọ yà ni lakinnahu àgbà Ikhwanul Muslimina ní Urdun na Saidi Hawa ọ̀pọ̀lọpọ̀ wa náà ńlẹ̀ yìí ẹ̀sẹ̀ sẹ́lẹ̀ àwọn tàbá wá láti bí n'e fèètì nílẹ̀ lókè ògùn Saidi rẹ̀ síra rẹ̀ lámọ́ fi ń ṣe kíní nínú ẹ̀mẹ́sẹ̀ ìṣeré òun náà ni Jundullahi thaqafa wa atmada wa akhlaqan fèèdì sí àmì ìsìn lónìí wọn rí tí wọ́n gbà kan rí rè ẹgbọ́n ti Saidi Hawa sọ ó ní aládóhìn máa márùn ọwọ́ sọ yẹmú ó ní látara gbogbo قل إن جماعة الإخوان المسلمين جماعة الإخوان المسلمين في الإطار الذي أقامها فيه الأستاذ حسن البنا أقول إن تبي بابا تدعى زكبي كاليرين. الورين يا الجماعة التي يجب على كل مسلم أن يدها يدها بيده أن يدها يده يعني يده بيدها òun ni jàmbá tó yẹ pé ó jọ́ ọ̀ràn yẹn fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ibi gbàlúgbọ̀rọ̀ fọwọ́ sí yànnà jama'at al-ikhwan al-muslimin torí pé jama'a ikhwan al-muslimin tó mẹ́rin bí islam kulli torí nígbàgbọ́ sí gbogbo islam generally sàwọn mùsùlùmí tó kún gọ́ wọn nígbàgbọ́ sí islam generally ẹ̀rì sàídì àwọn àyíká náà ló sọnù àfáàkì tààlì ní oní nánàlá nárdọ̀lì àǹfùsìnà ànàntàlìkù ba'idan àǹsẹ́yìrì ní ustaz al-albanna ó láwọn olè yọnu sí forever ka dẹ̀fíyèsí bí tí wù kó mọ̀ kó nu ti asan na ban na gbé kalẹ̀ ni. ó ní lianna tafrito fi dhalik tafrito fi sẹ́yìn sahihi bi nusrati islam fi hadha al asr. tẹ́ bá dẹ̀fíyèsí kúrò tẹ́ bá yẹ bẹ̀fẹ́ kó nu ti asan na ban na gbé kalẹ̀ báyìí ẹ yẹ kó nu ti ó lè kórìíre ìrànlọ́wọ́ bá islam lọ́nà tó gbà tọ́ ni. ẹ̀ bá nàbí ọlọ́run ni asan na ban àbá bàbá ni a máa ka ilẹ̀kùn ṣùgbọ́n bí a ń lọ ọ̀nà jìn nke ọ̀nà jìn yàrá àwọn nù nǹkan tó rí orí ẹlẹ́gbẹ́gbẹ́gbẹ́ ó hàn lára wọn dáadáa ṣùgbọ́n gbólóhùn pé sí àtẹ̀tí ẹ̀ wọ́n ń sọ ọ̀ngbẹ náà ọgbẹ́ náà sí oríṣi bí ọgbọ̀n ọdún kékeré kan náà lọ gbogbo ẹ̀ e ọdún ẹ̀rí ìyẹn kì í ọ̀rọ̀ Wata ẹ àwòlẹ́fọ́rẹ́kọ̀tù nǹkan kan náà méjèèjì bá ti ń lò wọn ló ń yàtọ̀ síra wọn àwọn jọ̀njọ̀n ní jọ̀njọ̀n islam mò ń sọ̀rọ̀ bíi one thousand years ó lé àbókún dín díẹ̀ díẹ̀ díẹ̀ wárì àwọn òòlò lapsus bíyà kùránì ti lò fẹ́rẹ́kọ̀ ni wọ́n ń ṣe àlìfẹ́rẹ́kọ́ làwọn máa ń lóore kùránì mú wà látàfàràkúwa ẹ́ òun náà ló sì tó sọ lọ́nà wíwèé mi pé níbo ne kúlò hisbin bí máa làdé hí farahàn. so torí ẹ̀rẹ̀ àwọn fásitì yìí ń lo ìsìlíyà lójú ayé àwọn abubakar ìdí okú láyé àwọn sàyìn náà amzari àtàwọn sàbí àwọn sàbí anasi ibùdó mọ́lìkì rẹ̀ ọ̀hún ẹ̀mí ìtànsí ẹ̀ tó gùn náà tiwọn àtàwọn sàbí omi tí wọ́n tètè kú lójú ayé ànábì gan mọ̀dínà àbí lẹ́yìn ànábì rẹ̀ táwọn máa ti ń jẹ́ alùsùnà sọ́tà àbí ọ̀wá tán ẹ́ lábùsù ẹ̀ bàálùsùnà mẹ́fẹ́ ẹ̀bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ àwùjọbìlá ẹ̀mọ́ yẹn sáré tí ọmọ aláàbùsọ alùsùn náà bùkátà ò pèpè sí kí wọ́n lo gbólóhùn nílẹ̀ lásìkò tí wọ́n rí kò túmọ̀ sí gbégbé ìsèkiri kò sí ńlẹ̀ alùsùn náà ń bẹ ńlẹ̀ ká ní ìgbà ìpò ní òsè ní sílẹ̀ mú ìpàdé náà bí wọn lọ ga wọn. بعض سكوجا يسون نعوم بعض بعض يلا هنا مارين نو مقدمة على الإمام مسلم وابن حسين ابن حجاج جاجا ميزابوري كلهم قبائل فهم كيف بابا لما وقع لم ي... ل... لم يكونوا يسألون عن الإسنادي لما وقع أهل الفتنة قالوا سموا لنا رجالكم فينظر إلى حال السنة فيوقظ أحاديثه وينظر إلى حال البدع ولا يوقظ أحاديثه ọ̀pọ̀lọpọ̀ sàbí náà ti kú láyé tán kẹ́yìn tó máa pé kìnnì kan bẹ́ẹ̀ níbi alùsùnà alùsùnà ń bẹ ṣùgbọ́n wọn lo gbólóhùn ní ìsìnyà ti ń bẹ ọjọ́ tó ti pẹ́ ni àwọn afáǹjọ́ ń jọ̀wọ́ èlò ọ̀tá àwọn afá lásìkò yìí rè wọ́n ń lò láti fi against àwọn tí ó yẹ kí against rè torí ẹ̀rẹ̀ ìsìnyà ya tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn afá ìsìlámù ni torí ẹ̀ tí ó sì dá ni. láàkín lábùsù àtàhásùbù wọlé ìsìnyà gbólóhùn àtàhásùbù wọlé ìsìnyà olójú méjì bí ọ̀bẹ rẹ̀ lé ni kí ló fà tí ó fi mú pọ́ìntì yìí ẹ má bínú ẹ̀yà fáwa ó ní pé torí ìdéwájú rẹ yọ ìdẹ́yìn ìdàzọ̀ lẹ́yìn bí ó máa ṣe bí ẹni pé ìdáhùn fà lẹ́yìn tá lẹ́nu mi nù wa lórí ìjòkó ìtì kà ní dólélógún ọdún wọ́n sẹ́yìn máa ṣe bí ìgbà tó ṣe pé olùmú wa ní tuntun olùmú wa ní tuntun ìdé mi ṣe eh, eh, oh, specialization mi nìyẹn ah lọ́dún kìlú wọn kàn specialize lórí ẹ̀jà ntìrẹrẹ wọn kàn gba certificate ni. <laughs> sọmọ kúrò tuntun wárì lápsù àtàhásùb wálé ìsìnìyà ọ̀nà méjì ni wọ́n máa ń gbà lo lápsù tàhásùb ẹ̀rí ńgbà mí rèé ajẹ́tumọ̀ tó da eri pẹ̀lú kúránì náà ti lónìí gbani yóò sì jẹ́ tumọ̀ tí ó segin ni ìtumọ̀ tí ọ̀dà torí da wà ẹgbẹ́ tí ọ̀dà wa jẹ. ìyẹn ló fà islam ali imam abdul abbas ibn hisbi ẹni tó jó lórí ẹgbẹ́ onífa iná wo Onye tọ ìbà òun ni aṣíwájú àwọn èèyàn kan tí wọ́n kóra wọn jọ alẹ́ tọ́ka hasadu ayé tí wọ́n di ìjọ kan àbí pàtì kan onífa nǹkan àwọn oyin sẹ́mi ẹ̀yìn náà alama amara allahu bihi wa rasuluhu min gẹ́rì sí yádájẹ́ wàlá nìkùsọ̀rin tó kóra yín jọ yìí kóra yín jọ lórí ti pàṣẹ àti nípa nàbí pàṣẹ mìngóyè ìṣìyàdàtì wọ́lá nukùsọ́ọ̀nì tẹ̀sàlékún bí tí ìwùkọ́ ọmọ lórí níta nàbí wa tẹ̀sí àìtúlò tẹ̀sí ṣe àdínkù nínú ẹ̀ ọ̀yà ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀hún jáde fún mi ẹ̀rì gbé ẹgbẹ́ ọ̀hún jáde lásìkò tiwa tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ mú nàìjíríà yìí lápẹ̀jú nínú ìsìlámù yìí ẹlẹ́gbẹ̀jẹgbẹ́ nú ẹ̀sìn ẹ̀rì bẹ́ẹ̀ bá ti ń rí ìmí ń bẹ̀rẹ̀ pé ziyada lọ rẹpẹtẹ hàn mí nùkùsọ́nù lọ rẹpẹtẹ àwọn ẹgbẹ́ mi rè wọ́n jà máa mi yé jìnnì fíyìn nùkùsọ́nù wọ̀ fíyìn ziyada. àkójọ wọn rè àìmọye bíbí àti wọn ń ṣe rẹpẹtẹ àkójọ wọn rè àìmọye tí ń bẹ nínú ẹ̀sìn tí wọ́n gbádànù. ẹ̀rì bàbá ni fa umu mi nù náà láhùn máa láhùn wà aláìhìn máa aláìhìn. tó àbá ti lé nǹkan kan kún nínú tá ọmọ ya wa mùmíní náà ni wọ́n ní tó bá tó bá ṣe dáadáa à ń gba dáadáa fún wọn lọ́wọ́ ọmọ ìṣe tí ọ̀dá á dìínì bó ti yá dìínì pẹ̀lú wọn. ẹ̀rì wọn ni wọ́n ń kánú kọ́ni sáàdù fi sáà líka wa nọ́kọ̀sù. tán bá wá lọ sàlékún wọn ni tọ́lọ́ nǹkan tá nàbí sọ àbáwọn sí àdínkù. bàbá ni mẹ́sàn-án ata ọ̀túnbí limandakala fi hìsìhìn bí kéèyàn máa ṣe kí ni ẹlẹ́yàmẹ̀yà fáwọn tí wọ́n bá pàtì wọn yẹn ìjọ wọn yẹn rè eléyìí ni àìsàn tí wọ́n ń bẹ̀rẹ̀ ara gbogbo yẹn átíkàtà àwọn ikọ̀ wa nù ń sìn gbogbo yìí náà lẹ́gbọ̀ọ́ alamada ala afuwahi yẹni kọ̀dá àti hìn lórí àwọn àwọn aṣíwájú wọn tààsùbù tó nípa sánsan tààsùbù tí ó ṣe díẹ̀ ayé ló gbà ní àwọn ẹ̀sán púpọ̀ ẹ̀sájà mọ́ ọ̀rọ̀ àmọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ débi àsìkò bá gbà mí lérè ẹ̀rí limandaka labi hisbi bil haqi wabil baati kọmọ sẹlẹ ya mẹya ti ẹgbẹrẹ fọ́nà tó bá wà nù wọn rí kódà bójú òkúrò èèyàn ní ó recognize ẹ̀bí olódodo ẹni tí ò bá ti sí nù wọn rí kó máa sọ òdodo rí wọ́n máa rí ìrí òkúrò ni wọ́n blackmail ẹ̀ wọ́n bá ti ẹ̀jẹ̀ kò sí ní tẹ́gbẹ́ ọ̀hún táwọn ẹlẹ́gbẹ́ yẹn ṣe ní Nàìjíríà gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ lára wọn àsìkò ní òtí ìfò. wàlẹ̀ ìrọ̀ ọdún ni ẹ̀rí. bàbá ní wàlẹ̀ ìrọ̀ ọdún amalamiyẹ kúrú ni ká máa wọn àdẹ lẹ́sẹ̀ kan tí wọ́n sẹ̀ kọjá pé wọn ò tẹ̀rí ba gbẹ wa ni ẹ̀sẹ̀ ńlá ni lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ni àfi tí o bá ti mọ tí o ṣe nu wọn lókun tí o bá ti mọ ibi tá ń pè lọ rè é rí tí o mọ tí o sá mọ bínú lórí lórí àníkẹ́ yẹn wọn bínú o ṣùgbọ́n tó ń bínú lórí yẹ kí n mọ̀ sọ́tọ̀ náà ni sẹ́tà nábì ni àtọ́ bá gbẹ́ bẹ́ẹ̀ ìbínú rẹ̀ ní evidence ìgbà lórí gúgúrú àtẹ̀pàtẹ́ kójọ tẹ fún nílé bẹ́ẹ̀ nígbà kújakú gan tẹ kọ̀kan sí sọ̀rọ̀ sí òlùwúdí òwúlò abadan abà gbogbo orú ọ̀yẹ pátá àwọn tí wọ́n ń bàbá ní sàwọn nǹkan ní alẹ́ hakí awọ́n ẹ̀ báàtì ẹni tẹ́ gbóríkù lọ́dọ̀ rẹ̀ ẹ̀ fẹ́ mọ̀ bódodo ní bẹ lọ́dọ̀ àbírọ̀ kò sáàsì tiwa náà ló jẹ́ agbóríkù lọ́dọ̀ ẹ̀ bàbá ní fahaza mina tafarruk fahaza mina tafarruk irú ìyẹn rẹ̀ ara tafarruk ni ìpín yẹlẹyẹlẹ alẹ́ni zammalahu wa rasulu èyí tí ọlọ́ngọ bá ti bẹnu àtẹ́lù èyí tá nàbì ti sọ pé ọ̀dà onífa iná lọ́ha wa amara bil jamaha wal itila ọlọ́run àtànàbì ti pa kájọ wà papọ̀ lórí òdodo ní kése lórí irọ́ bí ìdáwọn kan béèrè lọ́wọ́ wáńsì lérí irọ́ ni ẹ̀rí lórí irọ́ ni torí tá a bá dá rẹ̀ tá a bá tún pé pé kájọ ṣe papọ̀ rí akérègbè ni ó sọ bí tá a fòkùn sí o. bọ́sẹ̀ ń bèrè lọ́wọ́ wa ni ìmọ̀mù bá bá tẹ̀lé wọn bẹ́ẹ̀ rèé <laughs> mo jẹ́rìí pé òun àlejò ṣe bí ọdún méjì rèé bí ògbó fi túká ní pàǹtúkà rè torí ẹni máa sọ̀tọ̀ kù sọ̀ká wa kàn sẹ́nu wa ní olúndù báyìí àjọ kó fúnra wa tí ó tọ́ dáadáa abani ntọ́lọ́ àtànẹ́bí ẹ̀pà sí ní aljamaha wal itilaf wà náà yá ni furqati wal itilaf wà amara bi ta'awuni ala albirri wa taqwa wà náà yá ani ta'awuni de bil ismi wal udwan. ẹ̀rí yàrá bàbá yà pé àtàhásùbù ọ̀nà méjì náà ló máa ń jẹ́ imma diddul islam wa imma lil islam èyàn lè ṣe tàásùbù fún islam àbí kí èyàn ṣe tàásùbù against islam ọ̀nà táwọn ń gbà ṣe tàásùbù láti support islam ìyẹn lọ da ẹni bá ń ṣe tàásùmù láti support islam ulaika min hisbillah ala inna hisballahi humul muflihun wa humul ghalibun ẹni bá ń ṣe tàásùmù láti support islam àwọn tá a mọ̀ sí jundullah àwọn sọ́jà ọlọ́run àwọn tọ́lọ́run ti sọ pé oríire ní tiwọn àwọn ni yóò borí nìyẹn ṣùgbọ́n ká máa ṣe tàásùmù ẹni ká máa ṣe tàásùmù against àyẹnì eh, alali islam against islam ìyẹn ọ̀dà bẹ́ẹ̀ bá wá ṣe tàásùmù nínú islam àwọn afáàní ẹni bẹ́ẹ̀ òun kò sẹ́bọ̀ nú ọ̀rọ̀ ẹ̀ kò sí ṣe kèfèrí nú ọ̀rọ̀ ẹ̀ rí wàdákà aláfi ní islam rọ̀díyà mọ̀tàrán ó sì wọnú islam ẹni wílílẹ̀ tí lọ́gbọ̀gbọ̀ wọnú islam islam wù ṣe ní ti ń ẹ̀rí musliman lillahi azza wa jalla bi qalbihi ó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ngọ́ bá rí irú ẹni àtàwọn táwọn afá àti sọ pé ń dídí àlàwọn eléyìí téèyàn bá ti lè yọwọ́ kúrò lọ́dọ̀ wọn eru ẹni yẹn ń ta sábà fún ìsìláàmù ni láti dùn ìsìláàmù bẹ́ẹ̀ náà lẹ́nikẹ́ni tó yẹ pé yúmínú lámìwá sínú sùúlẹ̀ ní ó dá píríncípù kan lẹ̀ látọwọ́ tara rẹ̀ rí ẹ̀rí ìtàlùsùn náà bá mú wá iná nìwọ̀ dúró lórí rẹ̀ irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn fóòmà ló ń ta hasaba fún islam bọ̀tẹ́ni tó bá ń ṣe ìkànnì opposite mẹ́tẹ̀ẹ̀ta yìí irú hasaba against islam yẹn wà ní condition tí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ẹgbẹ́ òun ni wà lásìkò tá à bára wa sọ̀rọ̀ yìí ni àbí bí fọ́ o àsìkò yìí ni. torí ẹ̀ ló fa tóbi já pé islam rè ó ṣe ti a mọ̀ sí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ rè ó ṣe ní ti ó jẹ́ ìwọ̀ rè. sheikul islam ibn taymiya kọ́lá ń kọ́ bá ní fọ́nù kẹ́wọ̀n wọ́n ní àlùbídí àtúnlẹ́tì yóò adùn sọ híbu wa ní hálìlì awa. bídí àtẹ̀yìn ó máa ṣe táàtì máa sọ pé ní báyìí inú àwọn enífẹ̀ẹ́ inú bídí àná مشاعر عند أهل العلم بالسنة مخالفتها للكتاب والسنة ọ̀nà ni tí ó bá ti gbajúmọ̀ tó hàn sí wa wípé tó hàn sáwọn àfáà yẹn wípé eléyìí tako kùránì ó tako sunna nàbì irú hàn dídí àbáni ẹ̀rì irú hàn dídí àbáyẹn òun là ń sọ rè alìsíyẹtu mímọ ṣaharọt عند أهل العلم بالسنة لمخالفتها للكتاب والسنة ìsìyà rèé inú tó hàn sáwọn àfáà tí wọ́n jẹ́ sunna wípé eléyìí tako kùránì ó tako ọ̀rọ̀ ànábì ó ní ìsìlíyà tá à ń zọ nìrì ìyẹn ló fàtó jáde pé bá dáwó yẹn ní aláha wa asahabaha ni wọ́n fi pa àwọn tí wọ́n ń ṣe lé ní kíni o ẹni bíi díárì ẹ̀rì ni wọ́n fi pe àwọn tí wọ́n bá ń ṣe kíni tí wọ́n bá ń ṣe ìsìlíyà ni wọ́n pè wọ́n ní oníbídíà torí tí wọ́n lè dálẹ̀ òun ni ìfọ́ ẹnu àwọn mùsùlùmí ìdá ọ̀tálẹ̀ láàrin wọn láìsí lórí ti ọlọ́run ọba fọwọ́ sí àti ànábì ẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam sheikul islam bin taymiya abul abbas yọlọ́n bá ní fọ́nù kẹwọn wọn ni wà lẹ́yìn sàlẹ̀ limọ́ alìlẹ́yìnà kò lẹ́tọ̀ fún àwa tí a bá jẹ́ olùkọ́ àwa àfà gbà ní a lè sọ pé àwa olùmọ̀ ejéèjì náà déédéé ni àlùfáà rèé kì í sàlùfáà ó yà bí òye èèyàn kan bí ẹgbẹ̀rún èèyàn ni wọ́n náà ń pè bẹ́ẹ̀rẹ̀ ó wá rí bí òrí bẹ́ẹ̀rẹ̀ àwọn tá mẹ́ni tá ń sọ rí ọlọ́run tó dáwọ́ àfa alágbájá ń sọ pé babaláwo lágbájá nù. ẹ̀yẹ ẹ̀hẹ́n iran ṣẹ́gun islam ibn tèmíyà wọ́n ní wà lẹ́yìn sálẹ̀ limu alimẹ́n kò lẹ́tọ̀ọ́ fáwa tí a bá ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ tá a pera wa láàfa àbá gbóni mímọ́ àyà sábù náà sà ká máa fi àwọn èèyàn ṣẹgbẹ́ káàkiri tẹ bá dá mọ́dúrásà lẹ̀ mọ́sí mọ́dúrásà yín ṣẹgbẹ́ bẹ́ẹ̀ bá dá nǹkan kan lẹ̀ bá dáhùn ọmọ ìyá kan tí wọ́n sọ̀pọ́tì yín tí wọ́n sọ̀rọ̀ àǹdí yín ẹ mọ́ sọ níta ẹ̀sìn nìdẹ́gbẹ́. wọ́yá fún alùmọ̀ yóò kí báyìí lẹ́wọ̀n àdá wọ́tà wàlùbàgà torí pé nature ẹgbẹ́gbẹ́gbẹ́ ní jọjọjọ and yóò kí báyìí lẹ́lẹ̀ ẹ̀kọ́ èrè àdá wọ́tà wàlùbàgà òun náà ni kó ju kí ni o inú lè bí ni àti ọ̀tá àti ọ̀tẹ̀ kó ju sílẹ̀ láàrin wọn rè bali yakunu nesilali ikhwati limutaawinin ètí wọn ní ká jẹ́ ni ọmọ ìyá tí àjọ ara wa lọ́wọ́ rè lórí ìbẹ̀rù ọlọ́m àti lórí kí ni iṣẹ́ rere kama kọ́lá ta'ala wọn ní bọ́lọ́ngọ̀ bá ti sọ wípé wàtà àwọn alàlùbírí wàtà kọ́ wa irú yìí táwa ń ṣe yín nù ẹ̀rì akúrawájọ́ rí láti rọrẹ ẹni lọ́wọ́ lórí tó dá lórí tí ọ̀dá yẹn láyé tí fàyè tí ọ̀dá lẹ̀ láàrin ara wa ayẹyẹ jòkó yìí sin tábà kan bá gbé gbági táyà tó gbangba ló ti gbé gbági nìjàmá káwa máa lè bọ́ kọ̀rọ̀ yìí ah ala àwọn èèyàn wà mẹ́lẹ̀ kan ni o ẹja sọ ti ẹgbẹ́ gbági ń bẹ̀ wọn ẹja jọ sọ bí ó ti gbé gbági ń bí tájẹ́tì wa kọ ni òun gangan àwọn dàbí àtàn tí wọ́n ní ẹgbẹ́ bìbí ti ẹni wọ́n àti sanni jọ́njọ́ agun sanni fífi sanni fífi ẹ̀mọ̀nà tó wáyé pé ọ̀rọ̀ isu yìí èso bìtúnì àwa pẹ̀lú ẹ̀ ó ti di bìtúnì àwa àtọ́lọ́ngọ̀ bàbá yìí ń gbọ́n sọ ọ̀dà ẹ̀yìn bí sokoto wòran tí wọ́n ń lára wọn wọ́n ẹ̀kọ́ kan náà ń pè yẹn ẹ̀ ń bẹ́ẹ̀ sìn ọlọ́run jẹ́ gbogbo yóò wá jòkó ń tiẹ̀ gbégbé kúgbé kan lọ́ọ̀rì ẹ̀ mọ̀ ní ustaz fúlàní lọ́sọ̀tọ̀ kú sọ mèrè ní ọ̀dọ̀ tí wà yìí kò sí irú ìyàwó yìí ṣe jákujáku bá ọba ti sọ tí ọ̀dà ó tún ṣe tájẹ́tì rí wọn òun kọ́ nìwọ́ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ní ẹ̀hẹ́n kó tó máa di tájẹ́tì wa rè ó nígbà bá kọ̀ lẹ́sẹ̀ bí ẹ̀mẹ́rin ẹ̀má àrùn tọ́ọ̀ ṣe kí ni yí padà àti ń àti wọ́gán ọwọ́ àdìtájẹ́tì wa ń gbà náà ó dàbí pé èṣù ti gbé àwọ̀ tí èṣù ti ń lò fún ọjọ́ báyìí ilé ìfẹ́ máa dorí àwọn èèyàn rú ni bí ti bọ́ọ̀ lè rí nìrí torí wọn lẹ́yìn sálẹ̀ ahadin kama qala shaykhul islam wọ́n ní kò lẹ́tọ̀ fún yẹn kan rí ayẹntẹ́sí bí la ṣẹ́yìké kó fi rẹ̀ ti sí ṣéèkù kan lọ́tọ̀ tọkọ̀ fi rẹ̀ ti sí ẹgbẹ́ kan yùwá lé alámọ̀tà àbá àtìhì ẹni bá ń tẹ̀lé ṣéèkù yẹn àbẹ́ni bá ń tẹ̀lé gbẹ̀yẹn rí a máa gbá tiẹ̀ wọ́n yóò á dí alazari fún ṣe irú ẹ̀ náà sùlámù rẹ̀ bàbá ní báyìí àléhàn yìí wá lè kú lamanká lámẹ́ni àlèlè ìmán ẹni bá jẹ́ mọ́mí ní gbogbo wọn náà làmọ́ sí kíni o làmọ́ ń gba ti ẹ̀ rí wàmọ́ ni òrùka mi ní hun àtàkùwá ní jẹ́ ní iṣu yóò kí wá jẹ́ ìrìn gbogbo wọn tábà jẹ́ àǹfà ìsìlámù àwọn onímọ̀ ìsìlámù rẹ̀ gbogbo wọn náà làgbà ti wọn rè ẹ̀rí wàlá yàkúsù àhàdá bí màsídì mu wà láàtìn à ní níbẹ̀ nìkan ju kálọ́rẹ̀ ilà ìtàtọ̀ hara láhu màsídù hìmáàlì wàtàkùwá àti tí a bá rí i pé ìmọ̀ni eléyìí tó ju tó léyìí lọ àtún nífẹ̀ẹ́ yẹn ju eléyìí lọ ìbẹ̀rù ọlọ́run eléyìí tó ju eléyìí lọ àtún nífẹ̀ẹ́ tó níbẹ̀rù ọlọ́run torí tó ń dáwà ní target òun náà ni bí kẹ́mẹ́tùlá ìyàlẹ̀ ọ̀nìyà ọlọ́run ó fi máa lékè lára gbogbo anybody àti ní gbogbo ibikíbi kìí ṣe personality àwọn èèyàn kan láàmú wá sí kíni láàmú wá sọ̀tà rẹ̀ yẹn ló mìíràn ti ń gbà fi àwọn ẹlẹ́gbẹ́ ńlẹ̀ níjọ́ rẹ̀ ìkànnì wọn dájọ́ wa ń lọ rìn ó sì pàdé mi ní Táíwò afọwọ bọlọsá àwọn ọmọ táyé wò dáadáa yàtọ̀ sẹ́yìn tí yẹn bá wá bẹ̀rẹ̀ kò jìnnà sí mọ́sálásí ọba mọ́sálásí ọba táyé wò lẹ́gbẹ̀ẹ́ stadium ẹ ọgbà tí yorùbá máa ń sọ wọn ní pẹ̀kí mboko bara mboya wọn ní wúri òkú dáadáa ní eléyìí kò mí dáadáa wàláyé ọ̀yà èmi ò rí ojúti mo rí báyìí ó bẹ̀ sí títì kejì báyìí wọ́n sọ fẹ́ni tá àjọ ń lọ pé sọ́mọkùnrin tó bẹ́ sí tì àjọ wà nù ẹgbẹ́ kan náà mo kú òun bẹ́ẹ̀ kò rá allegation kan kà sí mi lọ́rùn kò sì tẹ́rú tó lè bi mi pé wáyé tí mo fi kú nígbà tá à ń bínú bí ẹni ẹ̀ nǹkan náà ni ẹgbẹ́ ní ń jẹ lórí ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe gba ẹ̀ rojọ́ ìbínú wo ni ń bí ọnu tó fi yà ní tó fi sọ́dá unexpectedly àgbẹ̀bọ̀ ń bínú ọ̀fẹ́ ẹgbẹ́ ni kò sí bínú ọ̀fẹ́ ẹgbẹ́ mo ń bínú mi ni kò sí bínú rẹ̀ laytatun jahiliyya ọkàn kúkú náà dandan tó yẹ gbẹlẹ lọ́rùn náà wá sí láyé ọ̀yọ́ sálàyé ẹ̀ fún wa. ẹ̀rì. شيخ الاسلام ابن تيميه وان وليس لاحد منهم اي من المعلمين كل تبني كانوا تين كو يله كويس ان ياخذ على احد احدا بموافقته يكتو oye ṣe bẹ́ẹ̀ yà gbogbo tí n bá ti sọ fún yín náà lẹ́ẹ̀ máa gbọ́ ẹ máa gbọ́ o ẹ máa ti wá o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ní òlẹ́tọ̀ fàáfà kan kó gbọ́wọ́ ọwọ́ ni wọ́n ń gbanú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tá à ń sọ yìí báyà tó nípa ẹ̀rì wọ́n múlẹ̀ ìtumọ̀ ẹnu wọ́n múlẹ̀ torí ẹ̀ ló fà tó já pé ẹni tí ọba gban tí wọ́n ṣe ni ó gbógun ti ẹni bá gban tí wọ́n ṣe wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ kódà tí ó bá jẹ́ ṣètánì wọ́n gùn nífẹ̀ẹ́ wọ́n jò pọ̀ lẹ́ni pé mo ló jẹ́ ṣètánì ìkànnù wọn náà ga wọn ti sọ ọ́ bá ti kú olórí jòkó inṣàlá àti padà ka ọ̀rọ̀ tiẹ̀ náà fún wa. bàbá náà tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ẹni bá ń ṣe bẹ́ẹ̀ bàbá ní kánẹ́mì jíǹsì Genghis Khan kánẹ́mì jíǹsì Genghis Khan tí wọ́n gbọ́ Genghis Khan rè kéyìn rè ọmọ bá yọ ẹ́ bàbá nírú àwọn èèyàn bẹ́ẹ̀ jíǹsì jama àwọn oníjẹ́ ọ̀rọ̀ pé ọdún wọn bí هنا يوبا وتتار تتار والمغول الذين هاجموا وهسكتوا الدولة الخوارزمية السلجوقية الإسلامية àwọn èèyàn náà wó dáúlà tí mo ń sọ yìí náà dáúlà islam ọba àwọn ni wọ́n ń pè ní kí ni genghis khan èdè tí wọ́n nu ìtumọ̀ ẹ̀gbọ́n ni malikul muluk ọba àwọn ọba ẹ̀rí ọba àwọn ọba wọ́n ní kí ló bá dánwó ń gbé lọ́ba àwọn ọba torí pé totally suppression irú ìta máa ń fún ọlọ́run iná àwọn yẹn máa ń fún olórí wọn rè gbogbo tó bá níyànjú láyé pátá ni wọ́n sì irú ẹ̀ làwọn ẹlẹ́gbẹ́ wọ̀nyí náà ni wọ́n ń ṣe káàkiri àdáhùn bẹnu wọn o àsìkò ní ọgbà mi ẹ̀rí tí ń gbé gbogbo ẹ̀kú kúrúkúrú ẹ̀rí ìyẹn jẹ́ ọkàn sólè ní ọ̀rọ̀ àwọn àfáà ìsìláàmù rí nípa wípé ọ̀rọ̀ tí ń jẹ́ lẹ́gbẹ̀jẹ̀gbẹ́ nìrí kò ráyè láàrin àwa tí a jẹ́ mùsùlùmí ẹ̀yà kan fatuwa sheikhuna abdullahi bin abdulaziz ani abdulaziz bin abdullahi bin baazin rahmatulahi alayhi kọ́lọ́n kí o bá ní fọ̀rùn kẹ́ bàbá لما قيل له نرجو من سماحاتكم توجيه نصيحة للشباب الذين يتأثرون بالانتخابات الحزبية المسماة بالدينية فأجابه عندما بير لدى شيخنا عبد العزيز بن باز قال انكم بني فونو كيف wípé afẹ́ àmọ̀ràn fún látọ̀dọ̀ wa afẹ́ àmọ̀ràn látọ̀dọ̀ yín fún wa ẹ̀rí nípa àwọn kíni o fún àwọn ọ̀dọ́ tí wọ́n ní impact lára àwọn àti wọ́n ní impact lára àlè intisabat ní hisbiya ìfira ẹni tìyí tó jẹ́ ti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ oníjọjọjọ alimusamman àti bíi dìrín ya tí wọ́n ń tò ní ẹgbẹ́ ẹ̀sìn ìṣẹ́gbẹ́ àjẹ́lànsọ àti ṣoṣo fa ajáàbá gbọ́dọ̀ tí bàbá sọ ni pé amali intisabat ilal ahsabil muhdasa ìmọ̀ fìrẹ́ ní tìzára àwọn ẹgbẹ́ tí wọ́n ń dálẹ̀ ẹgbẹ́ àdádálẹ̀ yìí falwajibu tariku ha èyí tó jọ́ ọ̀ràn èèyàn ni kéèyàn ó fi ilẹ̀ kéèyàn ó ṣe é ṣe mustahabu débi tá a sọ pé kéèyàn ṣe wájibu bal ha wájibun ẹ̀ jìnnà sí wọn ni wájibu ẹ̀rí wọ́n yẹn tẹ́ mi lè jẹ́ ní ilá kìtàbí ńlá ìwà súnà ti rasulillah ẹ jẹ́ kí gbogbo wa ó fira wa ti sí alukurani àti súnà nàbì ńdọ́lọ́ tó ràn wá nìyẹn ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n sọ ilé ìnáwó mọ̀júmọ́ fata wa wọn rí nga bí fọlọ́n sẹ́mu page one hundred seventy six to one seventy seven. bẹ́ẹ̀ ṣe ìkúnlẹ̀ aláàmà alfàkì yẹlẹ òṣèré muhammad ibn sọ́ọ́lì yẹlẹ òṣèré kọ́lá kó bá ní fọ́nkẹ́ nígbà tí bàbá ń sọ nínú wà tí ò yẹ kó sí lára mùsùlùmí fọ́dùlán àǹtọ́ọ́lì bìlà ìlmi káti ẹ̀tọ́ mọ wá sẹni tó bá já àfà èèyàn lè jó ní mímọ̀ nínú islam kó máa ṣe ìzíyà káàkiri nínú kí n tó kọ́ ọmọ yìí ìkan ni ó ṣe kan ní méjèèjì ẹgbọ́n tí ó bá sọ ẹ̀rí wọ́n sọ àwọn herod tó yẹ kí èèyàn jìnà sí gẹ́gẹ́ bí mùsùlùmí especially ẹni bá jọ máa kẹ́kọ̀ọ́ bàbá ní fàyẹ́ jìbọ̀ àlàpọ̀ wọlé gbọ́lẹ̀ ó jẹ́ ọ̀ràn èèyàn fẹ́ni tó bá jọ máa kẹ́kọ̀ọ́ an yatakalla an tọ̀yìfìyàtì wal hizbiyya kó jìnnà tẹfẹtẹfẹ sun ta mọ̀ sí kí ni tọ̀yìfìyà ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ìníjọjọjọ al hizbiyya kó jìnnà sí ẹ̀rì bihaisu yaakidin walahi walbara ala ta'ifatin muhayyana wa hizbin muayyan láyé tó yẹ pé wọ́n tó lọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ náà tó jáfa ẹgbẹ́ ìwọ́n ló gbèrú kankan kankan ẹni bá jọ ọmọ ẹgbẹ́ wa nífẹ̀ẹ́ ẹni tí yóò bá gba tẹgbẹ́ ni wà á kó yìí rẹ̀ kódà bẹ́ẹ̀ bá ń ṣe tí yóò dá tó bá sọ̀rọ̀ ẹni yẹn wọ ga ọ̀ ẹ̀ ká gbọ́dọ̀ gbin náà ni. àfi ìṣe báwọn àríyẹn nínú sí àwọn ẹni ìṣáájú wa ẹ̀rì bàbá ní fahadà la ṣáka kìlá fún mọ́ni hajj salaf bàbá ní kò sí èméjì ń tó yẹn ò sí nínú sí àwọn ẹni ìṣáájú wọ́n ní fàáza la ṣáka fi kò sí èméjì ń bèyàn ni fasalafu láìsù hasaban àwọn salafu yìí ṣe lẹ́gbẹ́gbẹ́gbẹ́ wọ́n yìí ṣe ní jọjọjọ rí báyìí wọ́n isbun wahidun ìjọ kan náà ni wọ́n ojú ọ̀nà kan náà ni wọ́n rìn ẹ̀rì bàbá tó sọ yẹn lọ́dẹ̀ wọ́n ní fala hisbiyata wala ta'addudi kò sí hisbiya nínú ìsìlámù bẹ́ẹ̀ sì ni kò sí kakun yẹlẹyẹlẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ la fẹ́ ka nú ọ̀rọ̀ àwọn àfa ìsìlámù tí wọ́n sọ rí tí abánikámọ́ mú wa ní ẹyọ kọ̀ọ̀kan náà ní àkótán èsì yá látara àwọn nǹkan tí à ń sọ bọ̀ wáyé yóò máa yé àwa náà pé láburú ń bẹ́ ń bẹ̀ ẹ̀rí láti ẹ̀ máa sọ pé láburú nọmba one láburú nọmba two ẹni bá ti ń gbọ́ ní tàǹsọ yìí náà ti sì ń fi ẹ etí gbọ́ tí ń fọkàn tẹ̀lé wa yóò máa mọ̀ pé àléébù wà ń bẹ̀ ẹ̀rí ìyẹn pàtó yá pé nínú àwọn àléébù èyí tí ó wà ń bẹ̀ òun náà ní kíni alwàláhùn albará yóò kọ́ alwalahu àti barahu a nífẹ̀ẹ́yàn nífẹ̀ẹ́yàn orí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òní wọ́n máa ń malé lórí eléyìí kò dáa ẹ̀sìn òmú yẹn wá ìpín àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ ni ṣùgbọ́n kò ní í ṣe yín lè mọ̀ lé nìyí àwọn tí wọ́n bá jẹ́ ìsìnkú yòón wọ́n mọ̀ sọ pé wáda wáda unity unity làwọn ń pèpè sí fáwọn mùsùlùmí ṣùgbọ́n tẹ́ ẹ bá dé àárín wọn rèé tẹ́ ẹ bá jọ ń ṣe wáda yẹn lọ rèé ẹni tí ò bá lè jẹ́ kí ẹnu ẹgbẹ́ wọn lékè níbi wáda yẹn nì ó fi bẹ́ẹ̀ lẹ̀ fún yín experience lè fi ń bá yín sọ̀rọ̀ wọ́n ò fi wọ́n ò fi ibẹ̀ lẹ̀ fún yín ni ntí ò bá ní jẹ́kẹ́ ni wọ́n lékè lórí nǹkan kan tẹ́ ẹjọ́ náà jó papọ̀ lé lórí inú fèrè èjì fèrè ni wọ́n yọ̀tẹ̀ ẹ̀ kàn níjà ó bá láàjọ ń ṣe kíní ni ọ̀nì mọ ọ̀nà tí ń tẹ́lẹ̀ dálẹ̀ nì tí ètú ká mọ́ torí pé ẹgbẹ́ wọn ò fẹ́ ní upper hand tẹ́gbẹ́ wọn bá ní upper hand rèé kò sí ni wọn ní fi nǹkan yẹn lẹ̀ láyé ẹ̀ ara aláburú yìí ti ó máa ń bẹ lára à ń ṣe ìsìlíyà káàkiri nìyẹn lẹ́yìn náà ni pé tí ẹ bá ń ṣe ìsìlíyà káàkiri rè àlìsíyà tẹ́jú alẹ́ àfọ́rọ́dún mọ̀tẹ́mí náà ilẹ̀ ìhá junudan lilkiyada lálẹ́ dáwà tí wọ́n gáyà ìsìlíyà rè bẹ́ẹ̀ bá ń ṣe káàkiri sọ́jà àwọn olórí ẹgbẹ́ lọ́mọ jẹ́ òní jẹ́ sọ́jà àtọ́lọ́mù wọ́n á máa lò ẹ́ as machinery ìtìlísà bá fẹ́ lò ẹ́ sí ibẹ̀ wọ́n máa lò ẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ibi tó sì máa lò yín zero bí à ń fi yín dìtẹ̀ à rúgbó à dàbí kan rú náà ni ẹ máa jọ on behalf ẹgbẹ́ not on behalf ọlọ́run not on behalf islam. bá a ti rí inú wọn rí inú tí èèyàn kan bá tí a bá ta fèlèfèlè pẹ̀lú píríncípù tí kí ni o tí ìkọ́wánu mùsùlùmí tí wọ́n gbé kalẹ̀ ẹlẹ́rìí wàlá òkànnà arúgbó ànáàzì yẹn ni díì náà wà aṣáájú náà ti tákùwàn kódà tó bá ṣe tó bẹ̀rù ọlọ́run ọba jùlọ àwọn díì pẹ̀lú ẹ̀ ọ̀tàn àbí ọ̀tàn mọ̀lẹ́wà ìpẹ́ tí ó bẹ̀rù ọlọ́run ni wọ́n mọ̀ fọwọ́ra lórí sísà ń gba ntẹ́gbẹ́ sọ kò sí wàhálà kò sí wàhálà wọ́n ti rí ilẹ̀ rí mi. wọ́n á ń pariwo ìsìláàmù kan fún yín rè ìsìláàmù kan gbà lérò. bẹ́ẹ̀ nínú ìsìlíyà láti mọ̀ rí ìntìhánu ni mùsùlùmí rẹ̀ bímọ lámì àmúrù lọ́hu azawajá labi wàlá rọ̀sùlù. ó mọ̀ sí ẹ̀gzámù fún àwọn nínú tí ọlọ́run bò gbé kalẹ̀ ẹ̀rẹ̀ examination fún àwọn lẹ́yìn ká dánwò nù. ìbẹ́nu àwọn ẹgbẹ́ nìkan kiri lẹ́pẹtẹ lérò la fẹ́ kárí. a má wala ìwà lára àwọn tàbílì gírí ó bèrè lọ́wọ́ rẹ̀ ń gbọ́ bá ní ọ̀fun ìyàwó rẹ̀ pé oṣù mélòó lẹ́tì lọ oṣù tírí tírílíọ̀n ní ọdún mélòó lẹ́yìn ti lọ tàtà máa ń ka gbogbo fún ọ tó gba ìṣẹ́rò tó ka gbogbo fún ọ tó gba ìṣẹ́rò rè ok ọdún mélòó lẹ́yìn ló ń nu ẹgbẹ́ ajọ́dá lẹ́yìn ọgbà ìyàwó má lọ sọ kí ni gbogbo wọn wọn náà nìrí jàmọ ẹgbẹ́ ló bíi ẹgbẹ́ ló bí gbogbo orú nǹkan ni bẹ́ẹ̀ ló wà lọ́dọ̀ àmì iná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í sàn nìkan wa kàn bó ti wọ̀nyẹ wá lápèjúwe ni. ẹ jẹ́ má pèjúwe sanwó fún yín ìṣẹ̀lẹ̀ yìí Saudi Arabia ló ti ṣẹlẹ̀ rí mo ń sọ bí ọdún mẹ́wàá sásìkò tí à ń bẹ́ẹ̀ ẹ̀rí dẹ́kíkọ̀ lógún bàbá á lò bá ṣe pé ilé iná làbá dúró sí ilé ni àbáwá bí wá sí mudasiru asanallah ilé wa abizahullah kọ́lọ́n kó bá wa ìkwánu yẹn ìṣẹ̀lẹ̀ yíyọ ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ tán ni wọ́n wá pè mí. nígbà tí wọ́dọ̀ bá lọ sí ájìrì ni wọ́n ti ń dúró kó jámọ́ra ni underground kan bẹ́ẹ̀ títì ni in reference ọ̀nà gbogbo èkó yìí lábẹ́ ẹni wọ́n ti ń dúró kó nèrè àwa náà ṣe ń so pé níbẹ̀ níjọ́ náà àwọn bá tún bú torí pé àwọn náà fìrìfìrì rẹ̀ níjọ́ náà àwọn wà <laughs> ala súnlé dídé yìí tí wọ́n jan gbogbo ẹ̀ pọ̀ rí wọ́n lè lu àwọn èèyàn jìbìtì wọ́n jòkó sí ilé tájọ ọrịa rí nígbà tó wó tán lọ́wọ́ tiwa àwọn ń pe àwọn nàìjíríà pé àwọn ń ṣàdúrà fún wọn báyìí kán máa sẹ́ńdì owó sáwọn lu àwọn èèyàn lórí àwáwo pé èésú lè fún ṣe wù yìí kí láwọn wá ilẹ̀ yìí yóò fi níjà ẹja gbé bírí so pé náà ṣe gbé bírí ló ṣètánì abẹ́rẹ́ láti ṣiṣẹ́ ọkùnrin ọ̀dọ́ ni ọmọ Saudi Arabia náà ni ṣẹ́ẹ̀tì ló wọ ọjọ́ tí mo sọ pẹ̀lú trọ́sà báyìí òun ló wá ń supervise àwọn àfihàn ní ike àtàwọn ikú àgùgbò rẹ̀ èmi ò sí lọ́dọ̀ tiẹ̀ rẹ̀ wọ́n gbọ́n dá ọ̀rọ̀ ọlẹ́rìí wọ́n pè mí wọ́n béèrè lọ́wọ́ wọn wípé ẹgbẹ́ wo lẹ́yìn wa jama wo lẹ wa haraka wo ni kẹlẹ́ kan kẹlẹ́ kan tọ̀ ní ọ̀sìnú ẹgbẹ́ kankan ó sọ sọ débi gbóbi sọ ikọ̀ àrùn mùsùlùmí muslim brotherhood bàtà tọ̀ ní a adiwa nínú wọn tẹ́lẹ̀ rí akú òní ah bọ́mọ̀ ah! kan máa sọ bá nìrí àwọn ti tó ti rẹ̀ wọ́n ló gbé sẹ́yìn yálà ẹ máa ṣe sí ẹ máa ṣe sí kò sánú wọn rárá rárá bá ti rí lẹ rí wọn lọ bá ti máa fi ń bá mùsùlùmí lónìí lè a ah, ṣé kọ́nà ah, a a àwa pẹ̀lú ẹ̀dí ni wàláì kọ́kọ́ ẹ̀ sọ́ọ̀bù sẹ ẹ̀ka lọ fún yìí ń ni ńgbọ́lọ́wọ́ gbé kalẹ̀ lẹ́gbàmínẹ́sàn lọ́mọ̀ sí fún mùsùlùm ọ̀pọ̀ o kéèsè yẹn nìkan o ṣùgbọ́n gbà tí òsà síkò mọ́ ẹja dúró síbi yìí náà sọ ẹ̀kú sọ̀rọ̀ tán náà aṣọ àfi ilẹ̀ lọ́jọ́ bí ọjọ́ rí wasallallahu wasallama ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in.